a kí gbogbo wa káàbọ̀ sí orí ètò ní orí ìkànnì wa níbí gbogbo yín pátápátá ni a kí bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa o ní orí facebook ní orí youtube pátápátá ni a kí o àṣà tí ìṣe ilẹ̀ yorùbá lórí facebook ní orí youtube àṣàkẹ́ tv show bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò wa a kí wa nílé lóko àti lẹ́yìn odi. gbogbo wa pátápátá nìyà kí yorùbá jí má sùn yorùbá jí má sùn ẹ bá a máa pín ètò wa bẹ ṣe ń darapọ̀ mọ́ wa o. ẹ bá wa máa pín ètò wa bẹ ṣe ń darapọ̀ mọ́ wa o. ẹ̀yin ènìyàn wa bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ hmm, ní ìlú Ìlọrin àwọn màálùú tó jẹ májèlé ẹ wọ́n lé ní àádọ́ta a máa fi fọ́nrán wọ̀nyẹn hàn wá ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ agbègbè wọ̀nyẹn báyìí àwọn wọ̀nyẹn àfi kélédìmọ̀lẹ̀ kó ṣàánú ó ní àwọn tí wọ́n wà ní gbogbo agbègbè wọ̀nyẹn gbogbo wa la sì rí àwọn fọ́nrán níbi tí àwọn ọba tí wọ́n ti lọ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn fúlàní àwọn mìyétì àlà a sọ wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ìjẹ́ ó bójúmu nílẹ̀ yorùbá ní ìgbà tá à ń sọ wípé àwọn fúlàní wọ́n ń jẹ oko wọ́n ń yọ wá lẹ́nu nílẹ̀ yorùbá ìgbà yẹn gangan ni àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ṣẹ̀wá kágbádáwọ̀ sọ́rùn nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ o ẹ ibẹ̀ lẹ ti rí wọn tí wọ́n ti jòkóó tí wọ́n ní wọ́n ń wọ́n ń tọwọ́ bọ̀wé àwọn jọ ń sowọ́sowọ́pọ̀ hmm, wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ẹ wo ìlú ìlọrin lẹ ń wò yìí màálùú tó lọ bíi àádọ́ta ló jẹ májèlé tó jẹ́ pé ẹ máa rí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbàdúrà àwọn màálù tó ti kú lára àwọn màálù tó ti kú wọ̀nyẹn báyìí wọ́n á ti kó wọnú agbo ilé lọ wọ́n á lọ tà fún àwọn ènìyàn àwọn èèyàn á ti jẹ ẹran tó ti jẹ májèlé wọ́n wá ní àìsàn wà nínú ìlú wọ́n wá ní àwọn èèyàn ń kú wọn mọ nǹkan tó pa wọ́n arákùnrin kan wọ́n sọ wọ́n ní àwọn tẹ̀ ti rà lára màálù yẹn pé nǹkan tó kọ̀ wá yọ àwọn ni wípé wọn ò tètè sé ibi tí wọ́n kó sí nínú abọ́ ni wọ́n rí wípé màálù ti dúdú wọ́n rí wípé ẹran wọn yẹn ó ti bẹ̀rẹ̀ sí ń dúdú nínú àwọn abọ́ tí wọ́n kó sí ẹ ò rí pé Ọlọ́run ló yọ wọ́n òun la fi ń sọ fún wa gbogbo èyí tẹ̀ ń jẹ màálù àti pariwo pariwo ẹ yéra màálù jẹ mọ́ wọ́n ní àwọn táwọn ń ṣe ó wà ń bẹ̀ àwọn táwọn ń ṣe patí kí ni káwọn fi ṣe patí ṣé kẹ́ wá fún àwọn ará ìlú ní májèlé jẹ ṣé yẹn ló wá dáa òun nìyẹn báyìí gbogbo màálù tá a sì ń sọ wọ̀nyí àwọn fúnra wọn wọn ò kí ń jẹ o ilẹ̀ yorùbá ni wọ́n ń kó ń bọ̀ o àwọn gan ò kí ń jẹ màálù wọ̀nyẹn ilẹ̀ yorùbá ni wọ́n máa wá kó gbogbo ẹ̀ wá àtèé tó kú àtèé tí wọ́n ti tí wọ́n jòkó tí wọ́n ti bá sùn ilẹ̀ yorùbá náà ni wọ́n máa kó wọn wá òun la fi ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí àwa yorùbá àwa ni ká jí lójú oorun wa àwa ni ká ṣera wa lọ́kan àwa ni ká fìmọ̀ ṣọ̀kan ká bá a lè gbára wa lọ́wọ́ àwọn darandaran àwọn darandaran yìí ni o ẹyẹ ènìyàn wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa wo fọ́nrán yìí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ẹ̀yin tẹ́ bá mọ agbègbè yìí ẹ wò àwọn màálù lẹ́rí tí wọ́n sùn wọ̀nyẹn ẹ máa wò wọ́n o. ẹ máa wò wọ́n o ṣó clear. Eh, ẹ eh, la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. ṣé ẹ ti rí bàbá wa Táíwò dé fìdẹ káàbọ̀ eh. sórí ètò wa ṣé ẹ rí àwọn màálùú wọn bó ṣe kú. ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ẹ má fọwọ́ kàn o màálùú wọn yẹn lẹ́ ń wò ó wọ́n ti lọ gbé epo pupa <laughs> yorùbá ọjọ́ ọ̀la fẹ́ ronú ẹ wo tó bá jẹ́ àwọn ènìyàn mo ti mú fọ́rọ̀ kan wá fún wa ńgbà kan tí ọkọ̀ tó ń gbépo tó tó ní ásídẹ́ǹtì ẹ rí àwọn èrò eléyìí tí ó yẹ kí wọ́n fi dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí ọkọ̀ ẹ̀ tó képo tó kọlù tí wọ́n lásídẹ́ǹtì àwọn ará ìlú sì fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ epo ni wọ́n lọ ń gbọ́n ẹ wá wo màálùú tó ń yọ àgbẹ̀ lẹ́nu tó ń yọ ará ìlú lẹ́nu màálùú wá kú sí agbègbè wọn èyí tó ti jẹ májèlé nínú oko oko tí wọ́n lọ da àgbẹ̀ láàmú ẹ wo àwọn ará àdúgbò oníkálukú wọn lọ ń gbé epo wọ́n ń gbé fún màálùú mu kí màálùú má bàa kú yorùbá jẹ́ ká jí lójú oru wa wọ́n ti wá válù ẹ̀mí màálùú ju àwa ènìyàn lọ wọ́n ti wá válù màálùú ẹ ti rí wọn ẹ máa wo ike ló wà lọ́wọ́ wọn yẹn o ike epo pupa ẹ bá wa wo fọ́nrán yẹn dáadáa o ìyá wa Florence ẹ káàbọ̀ sórí ètò wa ẹ wo fọ́nrán yẹn dáadáa epo lẹ́rí tí wọ́n ń dà fún màálùú mu níbi ibi tẹ́ ẹ rí ta pẹ́ wò. jẹjẹrẹ epo lọ́wọ́ wọn jẹjẹrẹ epo pupa ṣẹ́rí epo pupa hmm. àwọn alábàágbé wọn ìyá òjò ìyá dàda tó rèpo sebẹ̀ wọn ò ní gbépo jáde fún kó fi sebẹ̀ jẹ o ṣùgbọ́n màálùú tó lọ jẹ májèlé wọ́n gbé epo jáde wọ́n kì í bọ̀ lẹ́nu wọ́n ní kó má bàa kú èèyàn ló ní oko tí màálùú lọ jẹ kó tó di wípé ó jẹ májèlé ṣé ẹ ti rójú ayé lóde ṣé ẹ ti rí wọn epo pupa lẹ ń wò lọ́wọ́ wọn yẹn epo pupa jẹ́ ká zoom ẹ̀ dáadáa kẹ́ lè rí epo pupa òun lẹ̀ ń wò yìí ṣé ẹ rí dáadáa ẹyẹ ènìyàn wa ṣé ẹ rí dáadáa epo pupa lẹ̀ ń wò lọ́wọ́ wọn yẹn o wọ́n wá mú epo pupa wọ́n ń dà sí màálùú lẹ́nu wọ́n fi ń pa lára wọ́n ti sọ màálùú di èèyàn nílẹ̀ yorùbá àwọn fúlàní àwa yorùbá jẹ́ ká jí lójú oorun wa àwa ìran yorùbá gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ṣé nǹkan tó bójúmu ni òun la fi ń sọ fún wa wípé àwọn fúlàní wọ́n wá sí ilẹ̀ yorùbá láti wá gba ilẹ̀ yorùbá ni o ẹ mọyẹ àwọn tí wọ́n ti fi dá lóró ẹ mọyẹ ẹ̀mí tí wọ́n ti pàdánù ẹ mọyẹ àgbẹ̀ tí wọ́n ti pa sóko tó jẹ́ wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ ò lè rí ọlọ́pàá kó sọ̀rọ̀ ẹ ò lè rí ọba kó jáde kó sọ̀rọ̀ sílé lórí nígbà kan la mẹ́tò wá fún wa níbi tí ọlọ́pàá ti sọ wípé <laughs> àgbẹ̀ kankan tí wọ́n bá rí tí màálùú kú sóko ẹ̀ àbí ó fi nǹkan ìṣọ́ra sínú oko wọn ní onítọ̀hún máa lọ sẹ́wọ̀n ẹ̀ ṣùgbọ́n nígbà tí orí máa kó àgbẹ̀ yẹn yọ báyìí pẹ̀lú májèlé tí àwọn màálùú wọ̀nyí jẹ àdúgbò ni wọ́n wá kú sí àdúgbò tẹ̀sí ń wò yìí náà báyìí àfi kélédìmọ̀lẹ̀ kò ṣàánú fún wọn torí àwọn fúlàní wọ́n máa kógun wá wọ́n máa kó wàhálà wá òun la fi ń sọ fún wa wípé a ò lè jọ jòkóó papọ̀ nítorí pé ìwà wa ò kí a ò ṣe nǹkan kan náà a ò jọ jẹ́ nǹkan kan yorùbá ẹ ò rí i pé ọlọ́run dá wa dáadáa ní ilẹ̀ yorùbá ẹ ò kàn lè rí yorùbá kó wò sùsùsùsùsùsù kó lóun bínú àwọn ẹ̀yà tó kù ẹ ò lè wo yorùbá kó wò sùsùsù kó lóun bínú bóyá fúlàní àbí àwọn Ìgbò ṣùgbọ́n látàrí ìwà tí àwọn Fúlàní wá ń hù nílẹ̀ Yorùbá òun la fi sọ wípé eléyìí a ò fẹ́ mọ́ o a ò lè tẹ̀síwájú pẹ̀lú gbogbo ìwà tí wọ́n wá ń hù nílẹ̀ Yorùbá yìí ọmọ Yorùbá mélòó ló lè lọ sọ́dọ̀ wọn lọ́hùn tó lè lọ dán gbogbo nǹkan tí wọ́n dánwò wọ̀nyí bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n fẹ́ sọ wá di òmùgọ̀ pátápátá ni tí wọ́n sì mọ̀ wípé nǹkan tí àwọn ń ṣe àwọn gan fúnra ra wọn wọn ò lè dánwò lórí ilẹ̀ títí wọn kò sẹ́ni tó lè fi irú ẹ̀ lọ̀ wọ́n lọ́dọ̀ wọn kí wọ́n gbà á ṣùgbọ́n wọ́n wá sórí ilẹ̀ wa wọ́n wá ń ṣe bó ṣe wù wọ́n wọ́n ń ṣe oríṣiríṣi eléyìí tó yẹ kí àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá àwọn lọ́balọ́ba kí wọ́n fọwọ́sowọ́pọ̀ hmm, pẹ̀lú ìrìn àjò Yorùbá nation ká bàa lè gbára wa lọ́wọ́ àwọn Fúlàní wọ̀nyí ẹ bá wa máa wo fọ́nrán yẹn lọ o ẹ máa wò ó. ọlọ́run yìí pẹ̀lú pẹ̀lú. ṣó clear ṣé ẹ̀ ń gbọ́ dáadáa. ọlọ́run yìí pẹ̀lú pẹ̀lú. ṣé ẹ rí wọn. لا حول ولا قوة إلا بالله sẹ́ẹ̀dì fún gbogbo lóyún ní èkó. La ilaha illallah Muhammadu Rasulullah. Ẹ ti rí. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Ṣé ti rí màálù wọ̀nyẹn? Àwọn màálù wọ̀nyẹn lẹ rí tí wọ́n kọ̀ wọ́n wá kú sí àdúgbò yẹn. Wọ́n tó àádọ́ta màálù tó kú síbẹ̀ ṣùgbọ́n tá a bá ní gbogbo àwọn oko tí wọ́n ti jẹ màálùú a sọ fún wa wípé gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n máa sọ̀rọ̀ báyìí wọ́n ní kí àwọn gómìnà kí wọ́n lọ fún wọn nílẹ̀ ẹ sì wá rí wípé lẹ́yìn ìgbà tí bàbá Bọ́lá Ahmed ní kí wọ́n lọ fún wọn nílẹ̀ ẹ wọ́n ti jọjọ ṣèpàdé wọ́n ti fọwọ́sowọ́pọ̀ àbájáde ilẹ̀ tí wọ́n ní kí wọ́n fún wọn òun náà ni ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ní kí wọ́n jọ ṣe wọ́n ti fọwọ́sowọ́pọ̀ báyìí wọ́n ní kó máa ṣe bó ṣe wù wọ́n ìgbà tí wọn ò fọwọ́sowọ́pọ̀ gan tí wọn ò jọ fọwọ́ síwèé wọ́n ń jẹ oko bó ṣe wù wọ́n o wọ́n ń wọnú ìlú bó ṣe wù wọ́n wọ́n ń jí àwọn èèyàn gbé lójoojúmọ́ oko etílé táwọn èèyàn gan ń ṣe gan <laughs> wọ́n ń jẹ yẹn wọ́n á ti pa ẹni tó nílé wọ́n á pa ẹni tó ní oko òun la fi ní self determination is not a crime àwa ìran yorùbá àǹfààní wà fún wa láti dá dúró ká kúrò lára wọn torí pé a ò kì í ṣe ẹ̀yà kan náà a sọ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ orílẹ̀-èdè tá wọ́n máa ń pè lórílẹ̀-èdè àwọn ní ẹ̀yà kan tí wọ́n jọ ń sọ èdè kan náà ìṣe wọn bára wọn mu ọ̀rọ̀ wọn sísọ àṣà wọn aṣọ wíwọ̀ oúnjẹ wọn gbogbo ẹ lọ ní ìbámu kan náà ẹ wá wo àwọn ẹ̀yà tí wọ́n jọ pa wá pọ̀ wọ̀nyí kí ni nǹkan tí a jọ ní tó jọra wọn kò sí a ò jọ sọ èdè kan mo máa ń sọ mo ní ní aṣọ rọọkì ẹni kí wọ́n ṣe ní wákàtí kan kó máa sọ èdè òyìnbó kí wọ́n ní kólúkálukú máa sọ èdè ẹ̀ kẹwàá wò wípé gbogbo wọn wọ́n máa di adití síbẹ̀ ni wọ́n á yan odi síbẹ̀ ni wọ́n máa di odi ni torí èdè tó gbélé wa lórí yẹn kì í ṣe èdè wa èdè òyìnbó èdè yorùbá òun ni títí wa àwa ẹ̀yà yorùbá àwa ni ọlọ́run dá gẹ́gẹ́ bí nation orílẹ̀-èdè a sì ti wà náà tẹ́lẹ̀ kí nàìjíríà tó wà torí yorùbá ti yẹ exist kí wọ́n tó wá so wá pọ̀ ní 1960 àwọn nǹkan tó sì wà nínú ìwé nígbà tí wọ́n so wá pọ̀ náà ni wípé lẹ́yìn tí ọgọ́rùn-ún ọdún bá ti pé àwa Yorùbá o àti ẹ̀yà tó kù o àǹfààní wà fún wọn láti lọ self determination láti yapa wípé ibi tẹ́ ẹ so wá pọ̀ mọ́ yìí o a ò jọ ṣe pẹ̀lú wọn mọ́ o kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bàbá mi Akíntúndé Ifátúndé káàbọ̀ sórí ètò wa ẹ bá wa pín ètò abẹ ṣe ń darapọ̀ mọ́ wa wípé a lè lọ kì í ṣe àfitipá ṣe ó yẹ kí wọ́n jókòó round table pẹ̀lú wa ní eléyìí tí wọ́n fi ń fọ́ọ̀sì ẹ̀ mọ́ wa lórí yìí ó yẹ kí wọ́n jókòó round table wa ní wípé ẹ̀yin ẹ̀yà tó kù yìí o tí wọ́n jọ so wá pọ̀ ní nineteen fourteen amalgamation yìí o ṣé ẹ sì fẹ́ tẹ̀síwájú pẹ̀lú wa kájọjọ máa ṣètò ìjọba àwa làwa sọ wípé àwa gọ́tẹ̀ ti sọ tẹ́lẹ̀ wípé a ò ṣe mọ́ látìgbà tí amalgamation ti expire láti 2014, fourteen ṣùgbọ́n látàrí àwọn olóṣèlú wa tó jẹ́ wípé ibẹ̀ ni ìkòkò ọbẹ̀ wọn àtàwọn àti Fúlàní àti àwọn colonial master àwọn tí wọ́n wá kó wa lẹ́rú tí wọ́n sọ wípé àwọn mú òmìnira wá ṣé òmìnira lélẹ́yìí tí wọ́n mú wá ni àbómi ìnira ẹ̀yin ènìyàn wa a sọ fún wa wípé àǹfààní wà fún wa láti pè wọlé o kẹ́ bá wa dá sétò a fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta ń bẹ̀ bàbá mi ìbíyẹmí family ẹ̀ káàbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀ sí orí ètò wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa pátápátá ni akẹ́bá wa pín ètò wa wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìṣe nǹkan tó bójúmu ni gbogbo nǹkan tó sì ń ṣẹlẹ̀ wọ̀nyí àwọn olóṣèlú wa ló fà á àti àwọn àgbààgbà wa kí ló sì fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni wípé torí owó ṣùgbọ́n àwọn ti wá gbàgbé wípé owó máa tọ́ o ènìyàn ló máa kú o ẹnìkan ò sì lólé ayé tán pé ẹnìkan ó máa lólé ayé gbó rárá ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni nílé ayé ẹ̀yin lẹ wà ń bẹ̀ lénìí àwọn kan ló wà ń bẹ̀ lánàá àwọn kan ló máa wà ń bẹ̀ lọ́la ìtàn lolúkálukú wa ìtàn là ń kọ a sọ fún wa wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn á bá àrọ́bá àrọ́bá ni bàbá ìtàn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá lénìí gbogbo àwọn adarí wa wọ̀nyí wọ́n jẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ o wọ́n jẹ àǹfààní ẹ̀ nígbà àwọn bàbá wa wó lọ́wọ́ àwa wọ̀nyí náà á jẹ nínú ẹ̀ tó yẹ pé tẹ́ ẹ bá ti wà ní yàrá ìkàwé báyìí ní kíláàsì wọ́n máa wá pín ìwé ni wọ́n á lọ sínú láìbìrì ibi tí wọ́n kó ìwé sí yàrá ìkàwé wọ́n á lọ kó ìwé wá wá wá pín sórí tábìlì orí tébù fún wa àtìwé tó ń kàn kan sí gbogbo ẹ̀ pátá ọ̀fẹ́ wọ́n máa wá kọ not for sale sí lára wípé ìwé yìí o kì í ṣe títà ṣùgbọ́n ẹ wá wo àwọn adarí wa wọ̀nyí kí lẹ tí wọ́n ti ṣe látìgbà tí wọ́n ti ní àwọn ti di ìjọba alágbádá ìjẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ìjẹ́ àǹfààní ẹ̀ wà láti ìgbà yẹn ẹ rí i pé àwọn débẹ̀ wọ́n wá da ojú ìjọba wọ́n dà délẹ̀ wọ́n wá ń ṣe nǹkan tó wù wọ́n àwọn nǹkan tí wọ́n mọ̀ wípé ó máa jẹ́ àǹfààní fún àwọn nìkan ni wọ́n ń ṣe wọn ò ṣe nǹkan tó máa jẹ́ àǹfààní fún ará ìlú ẹ̀yin ènìyàn wa púpọ̀ wa lẹ ti máa rí fọ́nrán yìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ jẹ́ ká gbọ́ tán. ṣé ti rí i ṣé ẹ ti rí. ṣé ẹ ti rí fọ́nrán yẹn bí àwọn màálùú wọ̀nyẹn bí wọ́n ṣe kú sí àdúgbò wọ̀nyẹn tá a sì mọ̀ wípé àwọn fúlàní <laughs> àwọn àti màálùú wọn bí kólókóló àti àtọrun ajá ẹ̀ ní bí tó bá lọ ni wọ́n jọ ń lọ bí màálù wọn yẹn ṣe kú síbẹ̀ yẹn báyìí àwọn ará àdúgbò yẹn gbogbo nǹkan tí wọ́n máa wá fún wọn ni bọ́n ṣe fẹ́ ṣe wọ́n ní jàǹbá àwọn nǹkan tá sì ní a ò fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìwọ̀nyẹn torí wípé ẹ ò lè sọ wípé màálù yín ló jẹ yín lógún ju àwa ènìyàn lọ ní orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tá a mọ̀ ni wọ́n ti ń sin màálù kò sí orílẹ̀-èdè tẹ máa dé tẹ ti máa bá tí wọ́n máa da màálù kiri àárín ìgboro bíi ti nàìjíríà bí bọ́n ṣe ń dàkiri nílẹ̀ yorùbá yẹn ara àwọn ètò tó yẹ kí àwọn ìjọba kí wọ́n ṣe nìyẹn ẹni tó bá fẹ́ ja màálùú ẹ̀ kó ṣe agbo ẹran ìwọ tó mọ̀ wípé o fẹ́ ṣe nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn wàá pa agbo ẹran bó jádìyẹ bó jẹ́ wúrẹ́ bó jẹ́ màálùú bó jágùtàn ló fẹ́ ṣe ni o gbọ́dọ̀ wá ilẹ̀ tí wàá pa agbo ẹran sí tí wàá sì gba àwọn èèyàn sí tí wọ́n á máa tọ́jú wọn ṣùgbọ́n ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wa wọ́n máa dà wọ́n sínú oko olóko wọ́n á dà wọ́n sáàárín ìlú tó jẹ́ wípé tí mọ́tò bá ń kọjá gan mọ́tò máa páàkì ni kí màálù kó máa lọ mọ́tò máa dúró ni kí màálù kọjá tán ṣó bójúmu ṣé nǹkan tó dáa ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí òun la fi ní wípé orílẹ̀ Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ sí gbogbo wàhálà eléyìí tó wà nílẹ̀ yìí gbogbo àwọn bí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti lè jẹ́ kí ọrọ̀ ajé inú ìlú kó tẹ̀síwájú wọn ò ṣe yẹn o wọn ò mójútó yẹn o ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n sọ wípé ọmọ ẹni ò bẹ̀bẹ̀rẹ̀ kásílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì wọ́n dìbò fún wọn wọ́n wọlé látìgbà tán ti wá wọlé kí ni àǹfààní kí ni àwọn nǹkan tí wọ́n ti ṣe sílẹ̀ Yorùbá <laughs> bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n ní kí wọ́n kó màálù lọ general hospital agbo ẹran ni wọ́n tẹ̀ kó wọn lọ àwọn veterinary doctor àwọn dókítà tó mójútó nǹkan ọ̀sìn àwọn wọ̀nyẹn ló yẹ kí wọ́n gbà fún wọn wọ́n á máa fún wọn lábẹ́rẹ́ wọ́n á máa tọ́jú wọn ẹ lọ sí gbogbo àwọn advanced country ẹni tó bá ti nágbó ẹran wọn ti ní dókítà tó wá fún wọn lóògùn tó ń fún wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n màálù eléyìí tí wọ́n ń tà fún àwọn èèyàn wa nínú ìlú ọjọ́ ò lè rí fúlàní tá sọ pé òun fún màálù ń lábẹ́rẹ́ àwọn gan fúnra ara wọn wá ti máa bá màálù sùn màálù wọ̀nyẹn wá dẹ̀ kó wá fún wa ká máa jẹ àwọn gan ò jẹ o wọ́n wá ní àìsàn wà nínú ìlú báwo ni oríṣiríṣi àìsàn ò ṣe ní máa ṣe àwọn ènìyàn màálù nígbà tí èèyàn bá tó ti máa fúlàní bá jòkó ti màálù tí wọ́n bá sùn wá dẹ̀ kó màálù wọ̀nyẹn wá sílẹ̀ yorùbá wá wá tà fún wa àwọn èèyàn wá dẹ̀ bẹ̀rẹ̀ sí í jẹ ṣé ẹ ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí la ní ká mójútó nílẹ̀ yorùbá ká gba ilẹ̀ wa ká bá a lè mójútó ilẹ̀ wa fúnra wa wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ó kù díẹ̀ káàtó kì í ṣe nǹkan tó bójúmu. a gbọ́dọ̀ gbára wa kúrò lóko ẹrú fúlàní a gbọ́dọ̀ gbára wa a gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan tí wọ́n lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú fúlàní báyìí ṣèbẹ́ rí pé wọ́n túbọ̀ gbé agbára wọ̀ wọ́n ni ẹ rí pé wọ́n fo agbára kún agbára wọn nìyẹn à ń sọ báyìí pẹ̀lú gbogbo rògbòdìyàn bí nǹkan ṣe le tó nínú ìlú ìpínlẹ̀ Ondo lẹ̀ ń wò yìí o ẹ jẹ́ ká fi fọ́nrán yẹn hàn wá ìyẹn ènìyàn wa wọ́n ti bẹ̀rẹ̀ sí kàmpéè lọ́tún wọ́n ti ń kàmpéè lósì. ṣé ẹ ti rí wọn àwọn nìyẹn o ẹ rí àwọn ọ̀dọ́ pẹ̀lú gbogbo bí a ṣe ń pariwo tó wípé àwọn olóṣèlú tẹ̀ ń dìbò fún yìí wọn ò lè ṣe ìrànlọ́wọ́ kankan fún yín tí wọ́n bá débẹ̀ tán fámìlì wọn ni wọ́n máa mójútó àwọn ẹbí wọn àwọn ni wọ́n mójútó owó tí àwọn àrọ́mọdọ́mọ wọn máa ná òun ni wọ́n ń kó pamọ́ ẹ̀yin ọ̀dọ́ wọ́n kàn fi yín jigbó lásán ni ẹ jẹ́ kájọ sowọ́pọ̀ kájọ gba orílẹ̀-èdè wa ẹ wo bí wọ́n ṣe wà yẹn wọ́n ti di primary primary election tí wọ́n ṣe nípínlẹ̀ Odò lọ́wọ́lọ́wọ́ báyìí èló ni gbogbo owó tí wọ́n ní wọ́n fún wọn ẹgbẹ̀rún márùn-ún márùn-ún ẹ jọ kí ni ẹgbẹ̀rún márùn-ún fẹ́ rà lórí igbá lénìí ẹgbẹ̀rún tí ẹ gbà lọ́wọ́ ayédatiwa tẹ bẹ̀rẹ̀ sí í ṣe campaign fún wọn yẹn kí ni nǹkan tó fẹ́ tó yín ṣe ṣé san owó iléèwé ọmọ ṣó san owó ilé ṣó san owó iná ó lóye owó táwọn àwọn oníná tí wọ́n á mú wá owó ti gun orí iná gan bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti fi kún owó ní gbogbo ibi ní gbogbo ìpínlẹ̀ wọ́n ti fi kún owó five thousand tí ayédatiwa tó wá pínlé yín lọ́wọ́ yìí kí nìkan tó fẹ́ tó yín ṣe ẹ̀yin ènìyàn wa ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo kàmpéènì o kàmpéè tí wọ́n ṣe nípínlẹ̀ Ondo wọ́n ní ó da tiwọn ó di ìrọ̀rùn <laughs> ìgbà tàkẹ́tì ẹ̀yìn náà lẹ pariwo pariwo àkẹ́tì ní o four plus four bàbá oníbàbá bá àwọn ti dolóògbé ẹni tí wọ́n gbé ìjọba lé lọ́wọ́ gẹ́gẹ́ bí acting governor òun náà ti gbàpò tí báyìí wípé kọ́ máa tẹ̀ka fún òun òun ni wọ́n fẹ́ gbé wọlé wọ́n sì ti gbàgbé ni wípé arákùnrin yìí ayédatiwa nígbà tí gómìnà ìpínlẹ̀ Ondo tí wọ́n wà ní Jámánì ìyẹn ni olóògbé Akérédolú tí wọ́n fi lọ sí Jámánì gbà yẹn àsìkò ìgbà yẹn ni bàbá Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gun orí àga ààrẹ Nàìjíríà wọ́n wọ́n ṣe débẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì wọ́n lọ sí báǹkì àpapọ̀ lágbàáyé wọ́n lọ ya owó wípé owó tó gorí epo wọ́n fẹ́ ṣe palétífù fún ará ìlú hmm ayédatiwa kan yìí òun ló mú ọ̀ọ́dúnrún mílíọ̀nù tó fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń fara ń gbọ́ta nígbà yẹn owó palliative tí wọ́n pín fún gbogbo àwọn gómìnà gómìnà akérèdọ́lù tó ti dolóògbé yìí kò sí nílé wọ́n gbé ayédatiwa síbẹ̀ wípé kó máa mójútó ètò ìlú dìgbà tí akérèdọ́lù máa dé three hundred million ọ̀ọ́dúnrún mílíọ̀nù òun ló yọ nínú owó yẹn tó fi ra ọkọ̀ sídìí ẹni tó ṣe tó wúrú ìwà yẹn òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pariwo báyìí ẹ jẹ́ ká wo campaign wọn ó dá tiwa ó di ìrọ̀rùn wọ́n ń jó tẹ̀lé wọn lórí ẹgbẹ̀rún márùn tí wọ́n pín lé wọn lọ́wọ́. Hmm. ọlọ́run bá ti ṣe tirẹ̀ ètò bá jà òwe bá jà òwe má bá mi lọ́wọ́. Obi Raru. Ẹnu bíbá yín sókè. Ẹnu bíbá yín sókè. Ẹnu bíbá yín sókè. Oya. Obi Huh? Eh, gọ́fúnọ́ṣì primary la fẹ́ wá dìdí mm-hmm. ó wà láàárín ayédàtiwa oh, àti àwọn kòkòtò lónìí ẹ̀ fẹ́ ṣe báyìí kóníkálukú tó sẹ́yìn ẹni tó tẹ̀lé wa tó fẹ́ dìbò fún. ẹnu ọwọ́ sókè dáadáa bàbá. membership card. bàbá kan lọ. ẹ sà ẹ tábà ti dé orí bíi two thousand one hundred and seventy seven million eight hundred and ninety ẹja dúró ẹ ẹ kí ló sọ yẹn. tọ́ba ti dórí bíi abi two million seven hundred ninety nine thousand eight hundred ẹjọ ẹja dúró. ó dá wá. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn pẹ̀lú gbogbo bí nǹkan ṣe le tó nínú ìlú epo látìgbà tí wọ́n ti ṣe inauguration fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọjọ́ tí wọ́n ṣe inauguration oṣù tó ń bọ̀ máa pọ́dún kan May twenty nine láti ìgbà tí owó ti gorí epo subsidy remover gbogbo ẹ̀ wọn ò tí ì mú kúrò o àwọn ará ìlú ebi ń pa wá o ebi ń pa wá o àwọn lẹ́rí tí wọ́n ti padà tò yẹn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe campaign lọ́tún lọ́sì ẹ̀yin ènìyàn wa Yorùbá jí má sùn ọjọ́ wo gan làwọn èèyàn wa fẹ́ wá gbọ́n báyìí wípé àwọn olóṣèlú tẹ̀ ń tẹ̀lé wọ̀nyí <laughs> kò sí bí ẹ ṣe fẹ́ ṣe é báwo la ṣe fẹ́ẹ́ ṣe bòlò tó ò ní rùngbẹ́ àkẹ́tì ó ti kọjá wọ́n ti dolóògbé báyìí kò sí ẹni tí ẹ fẹ́ gbé wá tó fẹ́ rí ètò ìjọba yẹn ṣe kì í ṣèpè àfi káwa ìran yorùbá ká dá dúró torí gbogbo àwọn tẹ́ ń tẹ̀lé wọ̀nyí tara wọn nìkan ni wọ́n mọ̀ tí wọ́n bá gbé ọkọ́ sí ọwọ́ àṣìírè àkàkà ẹ̀ ló máa kọ́kọ́ sí o à ń sọ báyìí bá a ṣe sọ lákọ̀ọ́kọ́ nìyẹn ẹ dìbò fún wọn ẹ dìbò fún ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ẹ wọ́n ti wà ń bẹ̀ báyìí ojú oníkálukú yín ti ń jà òun náà náà ti padà ti rawọ ẹrí wọn àti ẹwọ́n ṣe tò nínú oòrùn nínú òjò ayédatiwa tí wọ́n ń sọ yìí ọmọ ẹ̀ mélòó ló wà ní orí pápá ilé ìwé tí wọ́n ti ń dìbò yẹn ọmọ wọn mélòó àbá mi ẹ ṣeun gan ni màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wà ní orí ìkànnì yìí bàbá mi Taiwo David ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó wà ní orí ìkànnì yìí ẹ wo ibi tí a kọ àkọlé sí yẹn ẹ máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ń bẹ̀ àǹfààní wà àti ṣe ojú òpó ńlẹ̀ o ẹ̀yẹ ènìyàn wa tẹ́ bá fẹ́ wá pè wọlé ẹ bá wa pè wọlé kẹ́ ẹ dá sétò òun náà lẹ́ ń wò yẹn wípé àwọn ènìyàn wa báwo la ṣe fẹ́ ṣe báyìí ṣé wọn á gbọ́ràn báyìí bàbá mi wọn ni wọn ò lè gbọ́ràn o <laughs> ah, a ò ní jẹ́ kó sú wa kò ní rẹ̀ wá náà ni a máa máa fi a máa máa ṣàlàyé fún wọn náà ni wípé àwọn tí wọ́n ń tẹ̀lé yìí wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè ṣe nǹkan kan iná ọ̀nà gbogbo ilé ìwé nígbà táwa tá a wà ní primary tá a wà ní secondary school ẹ̀kọ́ ọ̀fẹ́ la lọ kí ló wá dé ayédatiwa tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀ wọ́n dìbò fún òun gan pàápàá ẹ̀kọ́ ọ̀fẹ́ ló kà nígbà yí àwọn bàbá wa wó lọ́wọ́ kí ló wá dé tí àwọn wá débẹ̀ ṣebí the same nǹkan àlùmọ́nì yẹn náà ni báwo làwọn ṣe ń ṣe titi wọn gbogbo ni wọ́n kó owó ẹ̀ sí ìpínlẹ̀ Ondo gbogbo alamọ̀ wípé wọ́n ní epo wọ́n ní gbogbo ẹ̀ gbogbo àwọn owó epo wọ̀nyí gbogbo kùsà tí wọ́n ń wà níbo lowó ẹ̀ ń wọlẹ̀ sí ìyẹn túmọ̀ sí wípé oníkálukú wọn wọ́n lọbẹ̀ tí wọ́n olè ni wọ́n àgbà skama àgbà yahoo ni wọ́n wọ́n débẹ̀ tí wọ́n ń kówó sápò ni wọn ò rántí mẹ̀kúnnù ṣùgbọ́n àwa mẹ̀kúnnù ni wọ́n fi ń jigbó ìyàwó ayédatiwa mélòó ló wà nínú fọ́nrán yìí ọmọ ayédatiwa mélòó ló tò sínú oòrùn tó ń dìbò yìí ẹ̀yin ènìyàn wa jẹ́ kí ẹ jẹ́ kí á jára wa gbà lọ́wọ́ àwọn olóṣèlú yìí ẹ máa gbọ́ o ó yá ẹ tò àwọn ìyá oníyàá ó yá ẹ tò talẹ bá wá talẹ fẹ́ dìbò fún ẹ máa gbọ́ wọn. eight nine ten eleven. ó dájú wá ó dìrọ̀rùn ó dájú wá ó dìrọ̀rùn ọlọ́run ó dájú wá. ó dájú wá àmàlù àjèjì ó dájú láìkan láìkan láìkan láìkan láìkan ẹ má tó lọ ó dájú wá ẹnà káàdì yìí sókè o ẹnà káàdì yìí sókè ẹnà káàdì yìí sókè ẹnà káàdì yìí sókè ó dájú wá ó dìrọ̀rù ó dìrọ̀rù ó dìrọ̀rù ó dìrọ̀rù ó dàbí wá ó dìrọ̀rùn ó dàbí wá ó dìrọ̀rùn ó dìrọ̀rùn ó dàbí wá ó dìrọ̀rùn kíùkíù ó ní ọrùn o kó máa gùn lọ kó máa gùn lọ kó máa gùn lọ kó máa gùn lọ kó máa gùn lọ kó máa gùn lọ kó máa gùn lọ ó dájú wá. Hmm, ẹ̀yin ènìyàn wa ṣé ti rí wọn àwọn tí wọ́n ń ṣe ó da tiwa ó dìrọ̀rùn yìí <laughs> púpọ̀ nù wọn àwọn ọmọ wọn ti jòkó iléèwé o látàrí bí wọ́n ṣe fi owó kún owó iléèwé bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n ní àwọn sẹ́ẹ̀tì Yahaya Bello bunch of criminal <laughs> ṣebí ẹrí Yahaya Bello náà ẹgbẹ̀rún Samuel ni kò lè sámọ́ Ọlọ́run lọ́wọ́ kò sí bó ṣe fẹ́ ṣe ìbọwọ́ ti bá gbogbo kàràkàrà ẹ̀ àti bí òun àti gómìnà ẹ̀ ẹ̀ the present gómìnà ní ìpínlẹ̀ Kogi bó ṣe ń bò bó ṣe ń pọ́n gbogbo wọn ló yẹ kí wọ́n jọ kó papọ̀ bunch of criminal bunch of olè ní gbogbo wọn bunch of thief tí kì bá ṣe wípé ìwà ìkà tí wọ́n wù ẹ tẹ ẹ wò yẹn ń tiẹ̀ ẹ̀yà bello gbogbo tẹ̀nà ẹ̀ tó náà ń lò ní Kogi state kò sí nǹkan tó ṣe obìnrin tí wọ́n ṣẹ̀ wá yàn sí mínísítà mínísítà Natasha láàrin ọ̀sẹ̀ mẹ́fà ló fi ṣe iná fún wọn lókè ní òun jókòó síbẹ̀ ọdún mẹ́jọ tó lò kò sí nǹkan kan tó ṣe ó ti fẹ́ kúrò set of eh, <laughs> irú ròǹbòrùn èèyàn bíi tiẹ̀ náà ló ti padà gbé wá ìgbà tí wọ́n fẹ́ gbé ìyẹn ló ń pọ̀n sí lẹ́yìn ìyẹn ló gbé ọkọ̀ wá tó wá fi wà kúrò EFCC ó yẹ kí wọ́n gbé dis òdodo àbódodo eléyìí tó jẹ́ present governor wọn ní Kogi yìí pẹ̀lú ìwà tó wù yẹn wọ́n ní èèyàn kó eighty four billion naira fraud EFCC wá wá fún ìwọ wá ń gbèsè lẹ́yìn ẹ ti mọ̀ wípé irú kọ̀ọ̀kan náà ni gbogbo wọn gbogbo wọn pátápátá ẹyọ kan nínú wọn tó ṣẹ́ òsì ìyá mi bẹ́ẹ̀ ni five thousand ló lè ṣe five thousand naira five thousand naira kò ra research card èló ni wọ́n ń ta kobi owó ráìsì lórí igbá èló ni wọ́n ń ta two thousand two two thousand five bọ́n ṣe ń tà á nìyẹn ẹni tó níyàwó tó ná ọmọ mẹ́fà tó tó wọn jẹ wọn ò tí ì ra magi wọn ò tí ì repo wọn ò tí ì rẹja sí o kò tó yín jẹun lójú ẹsẹ̀ oúnjẹ pé èní o Eh, family fẹ́ jẹun èní nìkan five thousand yẹn ò tó yín jẹun tẹ̀tòrí wá tò sóòrùn tẹ̀ ń ba ọjọ́ iwájú àwọn ọmọ yín jẹ́ tá a sì ń pariwo láti iye ọjọ́ yìí pé àwa Yorùbá ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí a gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ẹ jẹ́ kí a jára wa gbà lọ́wọ́ àwọn olóṣèlú yìí wọ́n ń jẹ wá máyé ni púpọ̀ àwọn ọ̀dọ́ tó wà nínú fọ́nrán yìí báyìí ìmíì ti jáde láti two thousand and ten tó ò tí ì ríṣẹ́ ìmí láti twenty fifteen tó tí kò ríṣẹ́ ìjọba kò ṣeṣẹ́ ìjọba rí látìgbà tó ti graduate ẹ sì ń pariwo ẹ sì ń tẹ̀lé wọn náà kí ló dé Yorùbá jẹ́ ká jí lójú oorun wa ẹ wò mọ́. ó dìrọ̀rùn. ó dìrọ̀rùn. ṣé ẹ sọ ọ̀rọ̀ kò sí ọ̀kan náà. ó dájú wa ọ̀gá mi ó yá ó dájú wá ọlọ́pàá wọn a máa process sí gúùpù oríṣiríṣi ọ̀ a máa orí náà a máa orí náà tó wá bí báyìí tó ń ṣiṣẹ́ ó dájú ah, wá. Ó dájú wá. Ó dájú dìbò yìí ẹ rí pé ọ̀dọ́ ló pọ̀ jù nù àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n ronú àwọn ọ̀dọ́ tó yẹ ká jọ jà fún fúnṣọ ọ̀la ẹ ti rí wọn àwọn náà ni wọ́n pariwo ó da tiwa ó di ìrọ̀rùn ó da tiwa ó di ìrọ̀rùn wọ́n ti gbàgbé wípé àwọn ọ̀kan yìí náà ni wọ́n pariwo lọ́jọ́ kìíní àná a ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ìdí bẹ̀bẹ̀rẹ̀ yẹn wọ́n báyìí ṣé ìlẹ̀kẹ̀ ti wá wọ ìdí ọmọ wọn kí nìkan tí wọ́n wá ṣe nílẹ̀ yorùbá gbogbo nǹkan tá a rí tí wọ́n sì ń ṣe báyìí ilẹ̀ haúsá ni ṣebí àwọn náà ni wọ́n parapọ̀ mọ́ àwọn àgbààgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí tí wọ́n kóra wọn jọ sí Ìbàdàn ní ọjọ́ àbámẹ́ta tó kọjá tí wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Miyetti Àlà ṣé àsìkò tí àwọn Fúlàní tí wọn ò jẹ́ kí àgbẹ̀ ní ìsinmi ló yẹ kí wọ́n sọ wípé àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Miyetti Àlà lórí kíni kíni kan tá jọ ní papọ̀ kíni kan tó fẹ́ dà wá pọ̀ ẹjọ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan ọ̀sìn àgbẹ̀ nǹkan ọ̀sìn àti àwọn àgbẹ̀ oúnjẹ nǹkan ọ̀gbìn kí ni nǹkan tí wọ́n jọ fẹ́ sopọ̀ o ṣé kí wọ́n lè kó ẹran wá máa wá jẹ oko nìkan tó jọ fọwọ́sowọ́pọ̀ ni wọ́n ní for peace to rain? ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn for peace to rain, tí wọ́n sọ yẹn ẹ ò ní mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè ṣe gbogbo nǹkan wọ̀nyẹn láti lè jẹ́ kí wọ́n fọkànbalẹ̀ kí wọ́n lè ní ìfọkànbalẹ̀ kí wọ́n lè fi gbogbo ara ṣe ètò ìjọba wọn wípé kí wọ́n má dàrú mọ́ wọn lórí kì í ṣe wípé nǹkan tó fẹ́bọ̀ yorùbá ni wọ́n sign nínú ìwé tẹ́ ẹ̀ rí yẹn o ẹ má lọ rò bóyá nǹkan tó máa fẹ́bọ̀ yorùbá ni torí pé fúlàní wọn ò lè never kí wọ́n tọwọ́ bọ nǹkan tí ò ní fẹ́bọ̀ wọn amalgamation nineteen fourteen kan constitution nàìjíríà kan nineteen ninety nine constitution yorùbá mélòó ni wọ́n jọ jòkó kọ́ gbogbo nǹkan tó wà nínú ẹ̀ àwọn wo ni ó fẹ́bọ̀ àwọn fúlàní ni wọ́n ti tọwọ́ bọ ìwé mi o eléyìí tí wọ́n sì tọwọ́ bọ̀ yìí ah àfi kí Elédùmarè kó ṣàánú fún wa wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n fẹsẹ̀ wọ́n so ẹsẹ̀ pọ̀ gan pàápàá àwọn tẹ́ ẹ rí nínú fọ́nrán yẹn ṣé gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn lẹ́rù bó jẹ́ àgbẹ̀ ṣé àgbẹ̀ làwọn wọ̀nyẹn ṣé àwọn àgbẹ̀ tí àwọn Fúlàní ń dá lọ́nà nìyẹn ẹ ti mọ̀ wípé àwọn olóṣèlú àwọn ni wọ́n sẹ́ẹ̀tì gbogbo nǹkan wọ̀nyẹn gbogbo àwọn tí wọ́n rán aṣọ sí lọ́rùn tí wọ́n kó agbádá sọ́rùn yẹn olóṣèlú ló kó wọn síta kí wọ́n bá lè lọ sáìn pẹ̀lú fúlàní tó bá ti lè lọ sáìn pẹ̀lú fúlàní wọ́n wá sọ wípé àwọn jọ mọ̀ sí ni ẹ káàbọ̀ bàbá wa Julius gbogbo yín pátápátá ni a kí o oníṣọlá ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò wa o ṣe bẹ́ẹ̀ rí wọn aṣọ àǹkárá ọ̀pá méjì méjì bó ṣe ń pele wọn lọ́wọ́ nìyẹn àwọn aṣọ eh, kí ni aṣọ ah yorùbá ẹ jẹ́ ká ronú ara wa yorùbá jí má sùn jẹ́ ká jí lójú oorun wa wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ṣé nǹkan tó bójú mu ni Thank you. ṣé ti rí wọn kí lẹ mọ̀ tí wọ́n ń pè yẹn yẹn ènìyàn wa aṣọ aṣọ ẹ ti rí àǹkárá àǹkárá tútù yard àbí ọ̀pá mẹ́fà mẹ́fà sí ni ṣé aṣọ eléyìí hmm. yorùbá ẹ jẹ́ ká ronú ara wa àwọn nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi máa ń gbé àwọn ìyá wọ̀nyẹn mọ́ra tí wọ́n fi ń tàn wọ́n nìyẹn ṣé àǹkárá eléyìí òun ni ètò ààbò tó sí nínú ìlú tó yẹ kí wọ́n mójútó ṣe àǹkárá tí wọ́n pín fún yín òun ni àwọn ọmọ yín máa fi sanwó iléèwé ṣé àǹkárá tí wọ́n fún yín òun ni fúnṣọ àwọn ọmọ yín ọ̀la ẹ wo àwọn iléèwé tí àwọn fúlàní tí wọ́n wọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọmọ wọ́n jí àwọn èèyàn gbé àwọn olóṣèlú wọn á fẹ́ wá fa ojú yín mọ́ra nìyẹn wọ́n wá kó àǹkàrá aṣọ ọ̀pá mẹ́fà mẹ́fà wọ́n wá kó wá sàdúgbò yín wọ́n bẹ̀rẹ̀ sí í pín àwọn tó yẹ kí ẹ lé pẹ̀lú òkúta àwọn tó yẹ kí ẹ lé léré wípé ṣé ìyà tó ń jẹ wá yìí ṣé ìyà aṣọ ló ń jẹ wá ni ṣé ìyà five thousand ló ń jẹ wá ni à ń sọ̀rọ̀ nípa ètò ààbò à ń sọ̀rọ̀ nípa pé kí wọ́n ṣe nǹkan tó máa mú ìdàgbàsókè bá inú ìlú kí wọ́n ṣe nǹkan tó máa tí tí ará ìlú máa jọ jẹ àǹfààní kan bákan náà wọ́n wá ń pín aṣọ lé yín lọ́wọ́ eléyìí tí ẹ gbà ní 2015 aṣọ yẹn dà lẹ́ni aṣọ tí ẹ gbà lọ́dún tó kọjá ọwọ́ APC ọwọ́ Labour ọwọ́ PDP ṣé aṣọ yẹn lẹ wá ń wọ̀ báyìí aṣọ agbó gbogbo aya ẹ kò dànù àkísà ẹ gan kọ kí lẹ fẹ́ fi ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí pín aṣọ lé wọn lọ́wọ́ kó bá a lè lọ dìbò wọ́n ti wá gbàgbé wípé gbogbo nǹkan táwọn ń gbà wọn yìí táwọn tẹ wá dìbò fún bá wá débẹ̀ mú tán wọn ò wá ní wọn ti yín mọ́ torí ẹ ti gba nǹkan tó yẹ kẹ́ ẹ gbà lọ́wọ́ wọn àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe fún yín gbogbo four years gbogbo eight years òun ni àǹkárá tẹ̀ ń tẹ́wọ́ ń gbà yìí òun ni five thousand tẹ́ ẹ tẹ́wọ́ gbà yẹn tọ́ba wá débẹ̀ tán ẹ ò ní wo ebi ń pa yín o ebi ń pa wá o ẹ̀wọ̀n ò rántí mẹ̀kúnnù o ṣùgbọ́n ìgbà tí wọ́n ń kàǹpé wọ́n ti lọ yáwó wọ́n ti lọ àjọ àpapọ̀ lágbàáyé wọ́n ti lọ sí China wọ́n ti lọ kó owó gbogbo owó nǹkan àlùmọ́ọ́nì wọ́n ti pín ilé yín lọ́wọ́ nínú ìlú fa five thousand. ẹ̀yin ò mọ̀ wípé ẹ ti gba percentage titi yín nìyẹn ṣùgbọ́n eléyìí tí ẹ wá ń gbà yẹn kò wá tó ìṣòro eléyìí tó wà ńlẹ̀ kò lè tó ìṣòro yín òun nìkan tá à ń sọ wípé kí Yorùbá ká dá dúró ká kúrò nínú wọn Nàìjíríà ìyẹn ni àǹfààní fún gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá òun nìkan la lè gbójúlé wípé ẹ̀hẹ́n àti gba orílẹ̀-èdè wa àti mójútó gbogbo àwọn nǹkan àlùmọ́nì wa àbẹ́ ẹ ti gbàgbé wípé gbogbo àwọn nǹkan àlùmọ́nì tí wọ́n jòkó tẹ̀ wọ̀nyí àjọní ni o ó yẹ kó jọ máa ṣàǹfààní fèmí àtiyín ni ṣùgbọ́n látàrí àwọn ìjọba ìka àwọn ìjọba tí wọn ò láàánú lójú tí wọ́n ti ṣe awo ọ̀dájú wọ́n wá fìyà ń jẹ mẹ̀kúnnù àwọn àtọ̀ àwọn ọmọ wọn nìkan wá ń dá ń jẹ wọn ò wá tẹ̀ wá rí ti mẹ̀kúnnù rò àsìkò tí wọ́n máa ń pín aṣọ fún yín yìí àsìkò yẹn gangan ni agbára wà lọ́wọ́ ẹ̀yin náà láti lè jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe wípé ẹ ò lè máa wá mú wá sìn ẹ̀yin wọ̀nyí amúnisìn ni yín ẹ gbé aṣọ yín máa lọ nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣe aṣọ ọ̀pá mẹ́fà eléyìí tẹ́ wá ń pín fún wa yìí la nílò ẹ ṣe inú ìlú kó dáa ẹ pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ púpọ̀ òbí ló jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n bí sílé ọmọ méjì ọmọ mẹ́ta wọn ò ní àǹfààní láti ẹ̀ ti san owó sùkúrù ọmọ kan gbogbo ọmọ wọn wà ní àkàkà wọn àwọn lẹ́rí tí wọ́n máa ń gbé pure water lé lórí ẹ̀pà gbogbo ẹ̀ wọ́n máa wá kiri ṣùgbọ́n àwọn tẹ́ jòkó àwọn ìyá tó jòkó wọ̀nyí tí wọ́n ń gbaṣọ àwọn tó gbé aṣọ fún yín wọ̀nyí Canada New York Amẹ́ríkà lọmọ títí wọ́n wà kí ló dé tí wọn ò kó ọmọ tí wọ́n wálé kí wọ́n wá máa wá bá wọn máa campaign yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ọmọ wọn mélòó ló wà bí wọ́n ti mọ̀ wípé àsìkò táwọn máa rí yín mú nìyí wọ́n pín gàárì wọ́n pín mangi wọ́n á pín ìrẹsì dìríkà kọ̀ọ̀kan dìríkà ìrẹsì wọn wá pín fún yíyẹ ṣótó ẹ̀yin àtàwọn ẹbí yín jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀gan ká má wàá sọ wípé bóyá forever àsìkò tó yẹ ká ronú ara wa nìyí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò bójúmu yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ bá wò wọ́n o. Thank you. ti rí wọn bẹ́yẹn ìdí tí a fi ń sọ nìyẹn wípé àwa yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ̀nà àbáyọ orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni ìyá wa wọ́n ní yorùbá nation is the only solution yorùbá nation no going back enough is enough bàbá wa julius olúṣọlá ẹ káàbọ̀ sórí ètò wa ẹ̀yin èèyàn ẹ bá wa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó wà níbi tí a kọ àkọlé sí yẹn ẹ bá wa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kẹ bá wa dá sétò yìí o ẹ ti rí wọn o àwọn ni wọ́n ti ń kàǹpé yẹn àwọn ni wọ́n ti ń gbaṣọ lọ́wọ́ olóṣèlú yẹn ẹ gbọ́ nǹkan tí bàbá wa yìí tí wọ́n sọ yẹn ni bàbá wa àgbà adájọ́ Fálànà àwọn nǹkan tó yẹ kí ìjọba Nàìjíríà kí wọ́n ṣe láti lè jẹ́ kí ọrọ̀ ajé inú ìlú kó tẹ̀síwájú ẹ gbọ́ nàìjíríà currency lẹ́nu bàbá wa Fẹ́mi Fálànà àgbà adájọ́ hmm, wípé nàìjíríà ah, kò lè wọ́ọ̀kì mọ́ yorùbá àwa ni ká jí lójú oorun wa ẹni tó bá ní ìlú yẹn ń lè wọ́ọ̀kì <laughs> ẹnìyẹn ń ṣeré ni o. Nigeria, you are buying a lot of goods from China. Can you pay naira in China? ṣebẹ́ ti gbọ́ Nigeria you are buy a lot of goods from China One can you pay naira for China ẹ the Naira lost. China kẹ́ lọ fi Rara, could possible ẹ máa Eba o. ẹ bá a farabalẹ̀ kẹ́ gbọ́ bàbá wa Fẹ́mi Fálànà. Can you pay Naira in Republic of China? And the hmm. central bank in Abuja said, Nigeria, you are buying a lot of goods from China. Can you pay Naira in China? Why for our own business here, we pay yuan. They call it currency swap. Currency swap. And about goods at about $2.5 billion. dollars. You know, was earmarked for that. Oresifu. Again, recently, I had to write to the central bank. Because those traders who are going to China are still looking for dollar. What has happened to this arrangement? Hmm. Because I confirm the IMF and World Bank told Mr. Emefiele, former uh, suspended hmm. government officer, don't allow this to succeed. So I wrote to the central bank under the Freedom, Freedom of Information Act. Please, what has happened to the currencies were between Nigeria and China, we should have removed the burden on Nigerians looking for dollar. Mm. General Bank has just written a letter to me. Oh, this process is still on. It's going to be renewed next year. But traders are not aware. Okay. So we are going to, through the media, let Nigerians know this process is on. It's on ṣe bẹ́ẹ̀ ti rí wọn bẹ́ẹ̀ African stream ṣe bẹ́ẹ̀ ti gbọ́ ọ̀kan tí bàbá wa Fálànà sọ bẹ́ẹ̀ yẹn àwọn gbogbo àwọn nǹkan eléyìí tó yẹ kí wọ́n ṣe wọn ò ní mójútó láéláyé wọn ò ní mójútó Emefiele ìgbà tó wà ń bẹ̀ ẹ wo gbogbo wàhálà ìdààmú eléyìí tó kó ará ìlú sí ẹ wo gbogbo fìtìnọ́tì eléyìí tí wọ́n ṣe tí wọ́n kó àwọn ará ìlú sínú wàhálà látàrí pé àwọn ń pààrọ̀ owó àwọn ń pààrọ̀ owó ilé tí wọ́n ń pààrọ̀ tó jẹ́ wípé àpò ara wọn ni wọ́n pààrọ̀ owó sí <laughs> ah, Emefiele bí a ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ yìí báyìí fifty million òun ni wọ́n fi béèlì ẹ̀ ẹni tó yẹ kó ti kó ti fi ṣòkòtò péńpé roko ọba wọ́n wá fi fifty million wọ́n fi ń béèlì ẹ̀ ẹ̀ rí wípé o lè gbà náà ni owó àbú òun ni wọ́n fi ṣàbú lálejò nígbà tí ẹ̀yin bá ń mú kọ́rẹ́ǹsì nàìjíríà ní àbújá ń bẹ̀ yẹn àwọn búrídì change dọ́là òun ni wọ́n túbọ̀ ń kó sọ́wọ́ ń bẹ̀ yẹn ẹ rí pé gbogbo àwọn ọ̀nà eléyìí táwọn ìjọba eléyìí tí wọ́n ń gbé ọ̀rọ̀ owó nàìjíríà ń gbà kì í ṣe nǹkan tí ó lè mú ìdàgbàsókè bá inú nàìjíríà ẹ wo àwọn burúdi change làbújá ìgbà kan wà táwọn EFCC fẹ́ lọ mú wọn wọ́n mú wọn wọ́n mú wọn tì ṣe ni wọ́n ń yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́ àwọn wo ló sì wà nídìí gbogbo àwọn exchange rate wọ̀nyí náà àwọn tó jẹ́ wípé àwọn Fúlàní Haúsá ni wọ́n kó sí díẹ̀ ọmọ Yorùbá mélòó lẹni tó ń ṣe tó ń pààrọ̀ owó kò sí ibo ni wọ́n sì ti rí àwọn owó tí wọ́n ń pààrọ̀ wọ̀nyí <laughs> àwọn wo ló ń kó fún wọn àwọn tí wọ́n jẹ́ gómìnà Central Bank CBN Emefiele ẹ mọye owó tó ti loot ẹ mọye owó tó ti kó jẹ ẹ wo iye owó tó ẹ wo iye ẹ àkáǹtì tó kówó pamọ́ sí ṣùgbọ́n èmi àti yín ẹ wá wo nǹkan tí àwa ọ̀dọ́ tàbí mẹ̀kúnnù ẹ wo nǹkan tójú ará ìlú rí ẹ wo bí àwọn èèyàn ṣe ń jápa ẹ wo àwọn èèyàn wa ṣáwọn tó wà ní Egypt lẹfẹ sọ ni àbáwọn tó wà ní Libya àbáwọn tí wọ́n wà ní Kuwait torí kálukú ṣàjápa kí wọ́n bá a ṣáà lè rí ọ̀nà àbáyọ láti ti lè lo ìgbésí ayé wọn ṣé nǹkan tó bójúmu ni tí a sì ní nǹkan àlùmọ́nì eléyìí tó jẹ́ wípé gbogbo wa pátá kò yẹ ká tòṣì mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó wà nínú ìlú ṣùgbọ́n àwọn tí wọ́n ń na àwọn leléyìí àwọn òjẹ̀lú àwọn tẹ́ ẹ jòkó tì tí wọ́n pín aṣọ lé yín lọ́wọ́ wọ̀nyí àwọn ló ń jẹ ẹ mọ oríṣiríṣi rẹ́sítọ́ráǹtì Chinese tó wà nínú nínú Èkó ń bẹ̀yìn wọ́n á kó nǹkan tiwọn èdè wọn ni wọ́n san bẹ́ẹ̀ o ẹ ò lè lọ sí chinese eh, restaurant kẹrin kí wọ́n sọ òyìnbó láéláyé ṣùgbọ́n àwa wọ́n gbé èdè títí wọn wọ́n gbé wá fún wa wọ́n ní ká máa sọ abá ti sọ èdè títí wa wọ́n ní vernacular ni ìdí tá a fi ń sọ nìyẹn wípé yorùbá nation is the only solution sí gbogbo wàhálà tó wà lẹ́yìn ká gba orílẹ̀-èdè wa òun nìkan lọ́nà àbáyọ torí pé àwọn ìjọba wọn ò rẹ́dì wọn ò sì lè ṣe é gbogbo nǹkan tí bàbá wa Fálànà sọ kalẹ̀ wọ̀nyí wọn ò lè ṣe é torí wọn ti mọ̀ wípé ọ̀nà àti kówó jẹ oní gbogbo nǹkan tó wà lọ́pọlọ wọn ṣùgbọ́n pé wọ́n fẹ́ tún ìlú yẹn ṣe ẹ ìdàrẹ kí ọrọ̀ ajé kó dàgbàsókè iná láì wọn ò lè ṣe torí pé àwọn ní àríjẹ nídìí mọ dàrú ni wọn ibi tó bá ti ń bàjẹ́ ibẹ̀ ni jíjẹ tí wọ́n wà pé kí wọ́n wá túnṣe yẹn wọ́n á yà fi ń lẹ̀ bẹ́ẹ̀ ni kán lè máa lo gbogbo ẹ̀ àwọn fẹ́ túnṣe àwọn fẹ́ pèsè ètò ààbò gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn làwọn náà fi ń lùtì owó jáde. àyà wa ẹ káàbọ̀ sórí ètò wa àyà wa Táíwò Ìkẹlẹ̀mọ́ Fásánmi ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan ni. ẹyẹ ènìyàn wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ti wà ní orí ìkànnì yìí o àǹfààní wà fún gbogbo wa láti pè wọlé kẹ́ bá dá sétò wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ìṣòbójúmu pàápàá jùlọ ìfọwọ́sowọ́pọ̀ ilé tí àwọn <laughs> àwọn ẹjàsì àwọn àgbà kan àgbà kan tí wọ́n ní wọ́n lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah ẹjọ ṣé nǹkan tó bójúmu ni Miyetti Allah mà lásọ yìí <laughs> wọ́n lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn hmm. ẹ sì ti mọ̀ wípé ọ̀nà àti gbá gbogbo ilẹ̀ Yorùbá òun náà ni wọ́n ń wá tẹ́lẹ̀ ọ̀nà àti gba ilẹ̀ yorùbá òun ni wọ́n ń wá o ṣùgbọ́n tó wá jẹ́ wípé àwọn àgbààgbà tó yẹ kí wọ́n ronú wípé ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí só bójú mu àwọn náà ni wọ́n ti wá gbéra a sì ti mọ̀ wípé irọ́ náà ni àwọn olóṣèlú ló gbé wọn dìde àwọn olóṣèlú gbogbo àwọn tẹ rí tí wọ́n kó agbádáwọ̀ sọ́rùn yẹn olóṣèlú ló gbé wọn dìde o kí sì nìdí tí wọ́n fi gbé wọn dìde òun náà ni wípé láti lè pa yorùbá nation lẹ́nu mọ́ wọn ò fẹ́ ká pariwo yorùbá nation mọ́ irọ́ ni wọ́n sì ń pa torí pé gbogbo wa pátá ibi tí gbogbo wa sì jọ máa fi àbọ̀ sí nìyẹn yorùbá nation wọn nàìjíríà kò lè work yorùbá nation yẹn òun ni gbogbo wa sì máa fi àdàgbà ètò rọ̀ sí torí bàbá bọ́lá ahmed tinubu wọn máa ṣe tí wọn fẹ́ ṣe ẹbí wọn kúrò àwọn olópadà bọ̀ ń bẹ̀ ẹ ò ní mọ̀ wípé gbogbo ọ̀nà wọn yẹn òun lélẹ̀ tí wọ́n tò kalẹ̀ nípasẹ̀ ilé tí wọ́n ní Yorùbá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn yẹn àwọn àgbààgbà Yorùbá wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ọ̀nà wọ́n ń clear ọ̀nà twenty twenty seven sílẹ̀ nìyẹn campaign wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe kalẹ̀ yẹn ṣé wá rí àwọn àgbà tí wọ́n lọ tọwọ́ bọ̀wé yẹn <laughs> àwọn gan wọn ò láǹfààní àti ka nǹkan tó wà nínú ìwé o kò kàn wọ́n ṣó kàn wọ́n ni wọn ò ní kà á kọ́ṣà ti gbowó kalẹ̀ ni ṣùgbọ́n fúlàní àwọn mìyétì àlà mò ń sọ fún wa wípé wọn ò ní láyéláyé wọn ò ní tọwọ́ bọ ìwé tí nǹkan tó wà nínú ìwé yẹn tí kì bá ti jẹ́ ṣe àwọn ló fẹ́vọ̀ ẹ ò lè rí fúlàní kó tọwọ́ bọ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà wa ṣọ́ṣà ti gbowó fún wọn olóṣèlú ló gbé wọn dìde wọn wá ní àwọn rẹpírẹsẹǹtì àwọn fúlàní àwọn yorùbá south west àwọn represent yorùbá south west o àwọn ni àgbẹ̀ ẹ òun mo fọwọ́ sọ fún yín pé kábíra wa lérè wípé kí ló dé tí àwọn Ìgbò tí wọn ò fi síbẹ̀ wọn ò lè síbẹ̀ ìdí ni wípé àwọn Ìgbò wọn ti fi mọ̀ṣọ̀ kan wọn ti lé gbogbo màálùú tó wà lọ́dọ̀ wọn pátápátá wọn ti lé kúrò àwa ni àwọn Fúlàní ni wọ́n sì ń jà láàmú tí wọ́n kẹ́ran jẹ oko ní ilẹ̀ biafra lọ́hùn ẹ ò lè bá màálùú níbẹ̀ o gbogbo màálùú tó wà ń bẹ̀ ni wọ́n ti lé tán pátápátá wọ́n ti lé àwọn màálùú wọn o òun la fi ń sọ fún wa wípé àwa fúnra wa àwa la máa gbára wa o ṣé ẹ rí àwọn tí wọ́n lé àwọn màálùú ní ilẹ̀ Ìgbò gbogbo wọn pátá wọ́n tò sẹ́yìn wọn báyìí ni tí wọ́n ń tẹ̀lé wọn lọ wọ́n ń tẹ̀lé wọn ni wọn ò padà lẹ́yìn wọn o wọ́n rí i dájú wípé ẹ̀hẹ́ àwọn ti lé gbogbo wọn tán ẹ̀yin tẹ́ bá ti rí fọ́nrán yẹn ẹ máa máa jẹ́rìí sí a ti ṣe ètò yẹn sórí YouTube channel wa fún àǹfààní àwọn tó bá ti rí wà lórí YouTube channel wa Àṣàkẹ́ TV show gbogbo àwọn màálùú tí wọ́n sì lé yẹn níbo làwọn màálùú wọ̀nyẹn ń darí ń bọ̀ ilẹ̀ Yorùbá hmm. ilẹ̀ Yorùbá ni wọ́n ń darí bọ̀ èmi Yorùbá bọ̀ wọ́n ní ilé tó bá nílẹ̀kùn ibẹ̀ ni ẹran máa ń sáwọ̀ àwọn tí wọ́n wọ́n ti lé màálù kúrò lórí ilẹ̀ wọn ẹ wo màálù wọn yẹn ni wọ́n tẹ̀ ti pa àwọn eléyìí ni. ṣe ti rí anabra ṣe ń rí a ò ṣe gbọ́. yes Fulani Sell no to Fulani Fulani must leave Biafra land they are they are destroying our farm land, killing our women raping them killing them killing our children killing our men destroying our farm land that we cannot do anything. But today, being the 13th of April 2024, ESN Anambra Command is doing the needful. Eh? As, you can, as you can see, we kill them all. there are many. There are many here. We kill them all. Begbo. ESN Anambra Command. Màálù wọn yẹn lẹ̀ ń wò yẹn o, ṣe bẹ́ẹ̀ ti rí wọn. Kí ni wọ́n sọ? Wọ́n náà wọ́n pa gbogbo wọn. Ṣé ti rí màálù wọn yẹn? Ṣé rí wọ́n ní àwọn pa gbogbo wọn màálùú ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá <laughs> màálùú tó lọ jẹ májèlé àwọn ará nébọ wọn ará àdúgbò wọn tó yẹ kí wọ́n fún ní epo kó fi sebẹ̀ jẹ màálùú lọ jẹ májèlé nínú oko ní ìlọrin wọ́n gbépo jáde wọ́n bẹ̀rẹ̀ sí kó sí wọn lẹ́nu wọ́n ní kí wọ́n má kú o wọ́n ní wọn ò fẹ́ jẹ́ kí màálùú wọn yẹn kú o wọ́n fẹ́ tà á lọ tà fún ará àdúgbò màálù tó ti jẹ májèlé ṣe rojú ayé lóde ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ní Biafra land wọ́n pa gbogbo wọn kò kọ ayé kí ló kan kí ló kan Biafra kí ló kan ọmọ Ìgbò pẹ̀lú pé màálù ń kú àwọn fẹ́ wá dó èèyàn níbi tí Yorùbá mo fi ní Yorùbá jẹ́ ká jí lójú oorun wa mo sọ fún wa ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ àgbàtà bẹ̀rẹ̀ ètò wípé mọ́tò tó gbé epo mọ́tò jàǹbá ọkọ̀ wáyé láàrin mọ́tò akérò àti mọ́tò tó gbé epo bẹtiró àwọn ará àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n fi àwọn èrò inú ọkọ̀ sílẹ̀ gbogbo wọn kó ike sọ́wọ́ ẹlòmíì gan pọ́ọ̀tù ìdáná àmù tí wọ́n ń pọnmi sí òun ni wọ́n gbé lọ sí ìdí táǹkà tí wọ́n lọ ń gbọ́n epo àwọn èèyàn tó sì ń mí nílẹ̀ tó yẹ kí wọ́n dólà ẹ̀mí wọn wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n ń gun orí wọn kọjá wọ́n lọ ń gbọ́n epo ṣé ti rí Biafra land kí ni wọ́n sọ fún yín nísìnyí wọ́n náà wọ́n pa gbogbo wọn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá màálùú tó ti lọ jẹ májèlé tó ti kú tó ti jẹ májèlé kí ló ti kù ṣé ẹ fẹ́ dọ́là ẹ̀mí ẹ̀kẹ́ wá pa màálùú yẹn fún àwọn ará ìlú ni wọ́n wá bẹ̀rẹ̀ sí í kó epo pupa jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí í gbé epo pupa sí wọn lẹ́nu ẹ rí wọn epo ṣùgbọ́n tó bá rí ẹni tí ó kù díẹ̀ káàtó tó ń wá epo tó fẹ́ fi dáná báyìí wá ní wọn ò rí ṣùgbọ́n màálù tó ti jẹ májèlé wọ́n gbé epo jáde wọ́n ń tì bọ̀ wọ́n lẹ́nu màálù tó lọ jẹ oko olóko oko olóko millions of naira tí wọ́n fi dá oko màálù àwọbẹ̀ ní àárín wákàtí kan wọ́n máa jẹ gbogbo ẹ̀rùn màálù wa lọ jẹ májèlé wọ́n wá ní kò yẹ kí màálù kú o oníkálukú wọn elépo garawa ẹni tó ní epo pàmò ẹni tó ní epo ten litre wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń jà sí wọn lẹ́nu. Ah! Hmm. ẹ bá wà wọ́n. láìlá ilẹ̀lá muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Ah! ẹ ṣe bóun náà ni bàbá mi michael fábáwò eh! òun ló ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí ẹ káàbọ̀ sórí ètò wa nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan nínú fọ́nrán yìí nìyẹn wọ́n ti fi májèlé sínú oko ìgbà tí màálù wa lọ jẹ́ báyìí àwọn ará àdúgbò bẹ̀rẹ̀ sí í jáde ẹ máa gbọ́ nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ ee ó ti fẹ́ kú o wọ́n bẹ̀rẹ̀ sí í ka áyà lé wọn lórí màálù ò gbọ́dọ̀ kú <laughs> kí lè dìbò ṣàánú fún wa ni. bẹ̀rẹ̀ màálù yẹn ló sì ń jí ẹsẹ̀ yẹn o níbi tí wọ́n wá ya ìkàdé báyìí màálùú wọn yẹn wọ́n máa ní kò gbọ́dọ̀ kú jí sí kò gbọ́dọ̀ kú sí jífà báwọn náà ṣe máa ń sọ ẹ kò gbọ́dọ̀ kú sí jífà ni wọ́n á tọ̀bẹ lọ́rùn wọn ò ní jẹ fún ara wọn o wọ́n wá lọ tà fún àwọn ará àdúgbò ẹnìkan fi ohun ránṣẹ́ síbí wípé àwọn àwọn lọ máa àwọn máa lọ kó sọ́wọ́ wọn àwọn lọ rà lára màálùú yẹn pẹ́lọpẹ́ tí àwọn sì ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn gbé màálùú ẹran màálùú yẹn sínú abọ́ kò tí kò tí kọjá wákàtí kan màálùú ti bẹ̀rẹ̀ sí ń dúdú ṣe ti rí i kò tí ju wákàtí kan táwọn rà ẹran màálù yẹn ti bẹ̀rẹ̀ sí í dúdú ọ̀pọ̀lọpọ̀ táwọn ò tí ì sè é kí ló dé tó bá yẹ wá ní àìsàn wà nínú ìlú. àwọn ò ní dá sí bàbá mi bàbá mi Michael Fabawo wọn ní Tinubu and Minister of Agriculture should give a speech about the safety of food in Nigeria kì í ṣeéṣe kọ wọn ni wọn fọwọ́sowọ́pọ̀ báyìí ni ìyẹn ò kan ayé wọn kí ló kàn wọ́n pẹ̀lú ìyẹn àwọn ẹ̀wọ̀n yẹn sọ fún yín pé wọ́n rí nǹkan kan ṣe wọ́n ti fọwọ́sowọ́pọ̀ bí peace àṣeréènì bí àlàáfíà ṣe wà nínú ìlú ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ àwọn Ìgbò àwọn Biafra wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ ò lè dé ilẹ̀ Ìgbò kẹ́ ẹ rí màálù kọ̀ọ̀kan mọ́ wọ́n ń pa wọ́n fúnra wọn ni wọn ò tẹ ẹ̀fín oko wọn ò fín ilẹ̀ fúnra wọn ni wọ́n ń yìnbọn pa wọ́n tó sì sí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ wá wo ilẹ̀ Yorùbá àwọn bàbá oníbàbá tí wọ́n jẹ́ pé wọ́n fún àwọn fúlàní ní amnesty eh, wọ́n fún wọn ní bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n fún àwọn fúlàní wọ́n fún wọn láàyè láti gbé jàgàmù tó wù wọ́n wọ́n ní láńsẹ̀sì wà fún wọn àti gbé nǹkan tó wù wọ́n ṣùgbọ́n yorùbá àgbọ́dọ̀ ṣe nǹkan tó wù wá lórí ilẹ̀ wa àwọn bàbá oníbàbá tí wọ́n wá fi oko wọn wọ́n lo nǹkan ti tìbílẹ̀ nǹkan tí wọ́n ní láti lè dáàbò bo ara wọn dáàbò bo oko wọn màálù àwa wọnú oko lọ a lọ jẹ májèlé ibi la ti mú ètò yẹn fún wa ẹ̀yin tẹ́ bá wà lórí YouTube wa ẹgbọ́n kan tọ́lọ́pàá sọ commissioner of eh, police ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbọ́n kan tó sọ ó ní anybody tí wọ́n bá mú àgbẹ̀ tí wọ́n bá mú tó bá fi oko ẹ̀ tí màálù kú sí oko ẹ̀ àgbẹ̀ yẹn máa ṣàwọn ni ṣe ti rí nígbà tí àgbẹ̀ bá ṣẹ̀wọ̀n fúlàní tó loko kí ló fẹ́ wá ṣe o màálù tó wá jẹ oko ńkọ́ wọn ò sọ yẹn o ṣe ti wá rí bẹ́yìn wípé wọ́n ti gbé wa lé fúlàní lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wá wà lẹ̀ bàbá Tinubu ò dá sí bọ́rọ̀ bàbá mi yìí ẹ̀ eh, minister of agriculture wọn ò sọ nǹkan kan lé lórí kò kọ̀ wọ́n ṣùgbọ́n àwọn àgbààgbà Yorùbá wọ́n kágbádá sọ́rùn wọ́n kóra wọn jọ wọ́n ní wọ́n wọ́n make history for peace to reign Miyetti Allah àtàwọn àwọn south west wọ́n ní wọ́n fọwọ́ sowọ́pọ̀ wọ́n ní kọjọ fọwọ́ sowọ́pọ̀ ẹ káre ẹ máa fọwọ́ ẹ ìfẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ sowọ́pọ̀ ẹsẹ̀ gan àì pẹ̀lú ẹ̀ ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ló yẹ ká wá rí àwọn àgbààgbà Yorùbá kí wọ́n máa sọ wípé àwọn fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Miyetti Àlà ẹ ò ní ti mọ̀ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n àrékérekè òun ni wọ́n ń tà yẹn láti gba gbogbo ilẹ̀ Yorùbá ó sì yẹ kó yé gbogbo wa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn ẹbí àwọn náà ni wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ gbogbo gómìnà o ó yẹ ẹ lọ máa pèsè state police o ẹlẹ́yìn ìgbà yẹn àwọn ọkàn náà ló ti sọ̀rọ̀ wípé kí àwọn gómìnà o kí wọ́n lọ wá ilẹ̀ fún àwọn tó ń ṣe kátúrì arìn ṣe bẹ́ẹ̀ ti rí ìgbà tí wọ́n wá fi gbogbo ẹ̀dẹ́ ládé báyìí wọ́n wá ní wọ́n ti fọwọ́sowọ́pọ̀ o pẹ̀lú àwọn àgbẹ̀ ṣé àwọn tẹ́ ẹ rí yẹn ìrísí wọn tẹ́ ẹ rí yẹn ṣé àwọn àgbẹ̀ ló dúró yẹn ẹ ò ní ti mọ̀ wípé àwọn olóṣèlú ló kó àwọn wọ̀nyẹn síta ẹ wo àwọn ilẹ̀ ibo lẹ́ ń wò yìí ibo ò ráyè hmm? wọn ò ráyè nọ́nsẹ̀nsì ẹ rí ẹ gbọ́ wọ́n pa gbogbo wọn. today's date is april thirteenth april twenty twenty esn is on their work. esn is on their work. that is what we are saying they must leave our land fulani must leave our land. ṣèbẹ́ gbọ́ fulani must leave our land wọ́n ní fulani wọ́n gbọ́dọ̀ kúrò lórí ilẹ̀ wọn kí ni wọ́n ṣe fún wọn wọ́n pa gbogbo ẹran wọn ibi iná láti mú fọ́nrán wá fún wa wọ́n ń tẹ̀lé wọn ni bí màálù yẹn ṣe pọ̀ tó màálù yẹn á máa lọ bíi five thousand wọ́n tò tẹ̀lé wọn ni wípé ó yá ó yẹ máa wá lọ a ò fẹ́ yín mọ́ lórí ilẹ̀ wa tí wọ́n fi kúrò ní gbogbo ilẹ̀ wọn gbogbo àwọn àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin wọ́n ń tò tẹ̀lé màálù yẹn níṣẹ́ wípé kí wọ́n máa lọ àwọn ilẹ̀ Ìgbò nìyẹn o ẹ jẹ́ mo máa mo sọ nígbà tí a rí fọ́nrán yẹn níbi tí wọ́n ní wọ́n ti fọwọ́sowọ́pọ̀ mo ní ẹ jẹ́ ká wá bèrè wa pé kí ló dé tí àwọn south east tí wọn ò ṣe sí nínú wọn south east wọn ò lè sí nínú wọn nígbà táwọn ti wọ́n ti lé wọn kúrò lórí ilẹ̀ wọn wọn ò yọ wọn lẹ́nu mọ́ ṣùgbọ́n ní pé south west south south àwọn ni wọ́n jọ pe ìpàdé yẹn tí wọ́n ní wọ́n ń pè pàdé for peace to reign hmm. ah kílẹ̀dùmọ̀rẹ̀ kó ṣàánú fún wa wọ́n ní wọ́n pè pàdé píìsì kó lè réèní o kí àlàáfíà kó lè jọba o láàrin miyetti allah àti ilẹ̀ yorùbá ẹ ti mọ̀ wípé àwọn olóṣèlú àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn olóṣèlú àwọn ni wọ́n ń ta gbogbo ọgbọ́n yẹn púpọ̀ àwa èèyàn la ti rí fọ́nrán yẹn ẹ níbi tí wọ́n ti níbi tí wọ́n ti ń tọwọ́ bọ̀wé tí wọ́n ti ń sáyìn tí wọ́n ti ń ṣe ẹ ti fi mọ̀ wípé àwọn olóṣèlú àwọn ló gbé ìgbésẹ̀ yẹn àwọn ló gbé àwọn bàbá wọ̀nyẹn dìde wọ́n ní kí wọ́n represent àwọn àgbẹ̀ hmm, kí wọ́n bá lè tọwọ́ bọ ìwé ìwé tí wọ́n wá tọwọ́ bọ yẹn ẹ̀yin mọ̀ wípé oko ẹrú ẹlẹ́ẹ̀kejì nìyẹn <laughs> ìwé tí wọ́n rọra sáyìn yẹn nǹkan tó máa padà wá dánlẹ̀ àfi kélédìmọ̀lẹ̀ kó ṣàánú fún wa pẹ̀lú ìwé tí wọ́n rọra tọwọ́ bọ yẹn torí pé fúlàní wọn ò lè wọn ò lè bá yín tọwọ́ bọ̀ nǹkan tó ò ní pè wọn wọn ò ní ṣe nineteen ninety nine constitution àwọn wo ló favour náà wọn ò ní ṣe nǹkan tó ò ní favour wọn sẹ̀ láyéláyé ṣùgbọ́n àwa yorùbá àwọn àgbààgbà wa àwọn prefer láti máa kó wa wọ́n máa tà wá sóko ẹrú gbogbo nǹkan táwọn wà fún nìyẹn ṣùgbọ́n fún àlàáfíà fún ètò ààbò inú ìlú wọn ò dá sí yẹn kí ló kí ló kí ló le nínú ẹ̀ wípé kí wọ́n sọ wípé àwọn fúlàní o ẹni tó bá fẹ́ sin ẹran o kó pa agbo ẹran o kó máa tọ́jú ẹran ẹ̀ níbẹ̀ o ara àwọn kan tó lè mú ìdàgbàsókè bá inú ìlú inú ìlú nìyẹn tó lè jẹ́ kí àlàáfíà kó jọba nígbà tẹ́ bá ní wọ́n fọwọ́sowọ́pọ̀ ṣèbí lórí ilẹ̀ yorùbá yìí náà ni wọ́n ti fẹ́ máa da ẹran kò sí ìgbà tí the same problem yẹn náà ò ní padà máa ṣẹlẹ̀ torí wọn ò ní kó ẹran wọn dúró sójú kan wọ́n máa dá kiri ni àwọn tó wà nílẹ̀ tí wọ́n dáko lórí ilẹ̀ wọn àwọn ni kó gbé oko wọn kúrò lórí ilẹ̀ àbí kí nìkan tí wọ́n ń gbìyànjú láti ṣe àwọn ẹni kó gbé ilẹ̀ wọn kúrò oko ò lọ bá màálù o màálù ló lọ bá oko ṣùgbọ́n àwọn á máa fẹ́ ṣe nǹkan tí wọn ò ní fi eh, ètò ìjọba ilé tí wọ́n ń ṣe yìí káwọn bá àlejò kó síbẹ̀ kán bá lè fi rọrùn ṣe gbogbo nǹkan táwọn yẹn bá ń fẹ́ ni wọ́n á máa ṣe fún wọn bẹ́ẹ̀rí wọn wọn láwọn make history see the crowd. ṣẹbẹ́ ẹ gbọ́ wọ́n ní all farmer ṣé all farmer làwọn eléyìí ẹ gbọ́ south south south east. rural farmers and signing a communique that will be communicated to the president. And that way, there can be peace. They say, no farmers, no Nigeria. Great farmers, great nation. I am so ìbẹ́ got on nǹkan tó ń ẹ <laughs> bá mi Samsudeen Ọládìpúpọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. káàbọ̀ sórí ètò bàbá mi Samsudeen Ọládépúpọ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Michael Fabawo wọ́n ní gọ́vnà ṣu ẹ kí n wo Governors should also tell their citizens if the food supply are safe, cattle eating poison. Ẹ̀bẹ̀ tí fọ́nrán yẹn lẹ̀ ń wò yẹn ṣe bẹ́ẹ̀ rí wọn. Wọn ò ní ṣe gbogbo wọn yẹn. Wọ́n ní wọ́n jẹ wọ́n jẹ májèlé ẹ ti rí ike epo lẹ ń wò lọ́wọ́ arábìnrin yẹn o wọ́n lọ kó ike epo jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ń kó epo sí ẹnu màálùú ẹ ṣé tí màálùú yẹn bá wá dìde àwọn fẹ́ wá jẹ màálùú yẹn ni tẹbi àwọn kan ni wọ́n fẹ́ ta màálùú yẹn kú epo lẹ ń wò lọ́wọ́ epo wọ́n kó epo sẹ́nu màálùú ah Elédùmarè ṣàánú o ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ló ní ìjàmbá ọkọ̀ níbi tí wọ́n wà yẹn wọ́n máa gbẹ̀gbẹ́ ẹ̀ kọjá ni wọ́n máa yọ fóònù sọ́wọ́ ni kọ́ máa ṣe kámẹ́rà lọ lókù kọ́ máa fídíò lọ ẹ wo àwọn tó ní ìjàmbá ọkọ̀ o kí wọ́n lọ dólà ẹ̀mí wọn wọn ò ní súnmọ́ wọn o màálùú màálùú ń kú lọ oníkálukú wọn ń sálura wọn ètò lọ gbépo gbépo wọ́n fẹ́ dólà ẹ̀mí màálùú tó ti jẹ májèlé ṣé ẹ ti rí òun la sọ wáyé pé àwọn pípò wọ̀nyí ìmọ̀tara ẹni nìkan tara wọn nìkan ni wọ́n mọ̀ àtàwọn àtàwọn olóṣèlú kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú àwa ènìyàn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá màálùú wọn ó jọ wọ́n lógún ju àwa ènìyàn lọ ìdí nìyẹn tẹfi tí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn òun la fi ń sọ fún wa wípé àwa Yorùbá àwa ni ká gbára wa àwa yorùbá àwa ni ká jí lójú oorun wa wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò bójú mu ní ilẹ̀ yorùbá ilẹ̀ tó ń ṣọ̀fún wà tó ń ṣọ̀fún oyin àwa ni ọlọ́run dá ilẹ̀ fún ọlọ́run sì bẹ́ẹ̀ ni bàbá mi àyà wa tẹ bá fẹ́ bá wa dá sétò mo ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn sí orí ìkànnì yìí tí ẹ bá fẹ́ bá wa pè wọlé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn wà ńbẹ̀ ẹ rí ibi tí a kọ àkọlé lé yẹn ibi tí a kọ àkọlé ètò tèmi sí yẹn máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa níbẹ̀ àǹfààní wà fún gbogbo wa láti pè wọlé kẹ́ bá fẹ́ bá wa dá sétò. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yorùbá òun nìkan ni ọ̀nà àbáyọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò bójú mu ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ nígboro èkó báyìí o àbádòfin àbá ó ti di òfin ní ìpínlẹ̀ èkó ẹ jẹ́ ká tẹ́tílẹ̀ kẹ́gbọ́n kan tí wọ́n sọ o àbá ti dòfin báyìí o wọ́n ní gbogbo àwọn. ìbílẹ̀ wọ́n ní ìjọba ìbílẹ̀. ẹ máa gbọ́ o ìjọba ìbílẹ̀ wọ́n ti sọ àbá wọ́n ti sọ dòfin ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ bí a ṣe wà yìí ẹ tẹ́tílẹ̀ kẹ́ bá wa gbọ́ nǹkan tí wọ́n sọ. wọ́n ti ṣe àbádòfin lórí gbogbo nǹkan tá a mọ̀ òfin wọ́n ń pa aláṣẹ wọn sọ dòfin wọ́n ti sọ dòfin tí ò sí nǹkan kan tó lè takò gbogbo àwa tá máa ń fi ilé kúnlé tá máa ń fi nǹkan kún àwọn ṣọ́ọ̀bù wa níwájú wa ìjọba ìbílẹ̀ Èkó ò fẹ́ mọ́ ó kéèwọ̀. Okay, dàbá ó dàṣẹ. wọ́n fẹ́. gbogbo àwọn tí wọ́n máa ń kọ́ ilé tí wọ́n wá fi nǹkan kun lẹ́gbẹ̀ẹ́gbẹ́ bóyá ṣàbùkù wọ́n ti ṣòfin yẹn pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń kọ́ ilé tí wọ́n wá yọ wọ́n sọ pálọ̀ wọ́n sọ di ilé ìjọsìn àbí wọ́n sọ di mọ́ṣáláṣí wọ́n ní gbogbo nǹkan wọ̀nyẹn ó ti di òfin báyìí ó ti dèwọ̀ lẹ́kọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ anybody tó bá ṣe é wọ́n ní ó máa jẹ́jọ́ gbogbo ẹ̀ ó ti dèwọ̀ ẹ máa tẹ́tí ńlẹ̀ o. ká máa pàtẹ lójú títì ó dé. yẹ ká máa kà sí wa létí o ká máa pàtẹ lójú títì ṣebí nǹkan tá à ń sọ nìyẹn gbogbo àwọn ìyá tí wọn ò láǹfààní láti rí owó ṣí ṣọ́ọ̀bù tí wọn ò láǹfààní láti gbé ọmọ wọn sílé ìwé ìjọba ẹ̀yin tẹ́ ẹ sọ àbádòfin wọ̀nyí kẹ́ ẹ tó gbé gbogbo òfin wọ̀nyí jáde ètò wo lẹ̀yin nílẹ̀ fún àwọn ará ìlú ìjẹ́ ẹ̀yin pèsè iléèwé ọ̀fẹ́ iléèwé tó yẹ pé ní ọjọ́ kọjá iléèwé tí wọ́n ń san ẹgbẹ̀rún márùnún ní kété tí ìjọba yín débẹ̀ ó ti di ẹgbẹ̀rún mẹ́wàá ó ti di ẹgbẹ̀rún lọ́nà ogún ìyẹn ní twenty thousand bó ṣe bí gbogbo ẹ̀ ṣe gbé pẹ́ẹ́lí sí nìyẹn ní primary school ni o àti aládàáni àti tìjọba gbogbo ẹ̀ ló gbówó lérí ṣùgbọ́n ẹ wá sọ àbábà yẹn ti sọ́dọ̀fin ẹnu ó di èèwọ̀ wọn ò gbọ́dọ̀ pàtẹ mọ́ sí títì wọn ò gbọ́dọ̀ fi ilé kún ilé mọ́ gbogbo ẹ̀ báyìí ó ti dèèwọ̀ kó tá a sọ fún wa nìyẹn kó tó gbé gbogbo ìgbésẹ̀ wọ̀nyí kó tó gbé gbogbo òfin wọ̀nyí jáde kí ni nǹkan tí ìjọba ti pèsè lẹ̀ fún àwọn ará ìlú ǹjẹ́ ẹ ti kọ́ ilé iṣẹ́ àwọn ìyá tí wọ́n ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì wọ̀nyí ní nǹkan tẹ́ ti pèsè sílẹ̀ fún wọn dà ṣùgbọ́n ní pé àwọn ìjọba wọ̀nyí kò sí nǹkan tó kọ̀ wọ́n sẹ́ẹ̀ ṣe rí àwọn tí wọ́n wá ń tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ tí ẹni tó bá mú báyìí ó máa lọ bára ẹ̀ kirikiri ni wọn ò fẹ́ mọ̀ kò sí nǹkan tó kọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ò wá nírò wípé kó tó di wípé àwọn gbé òfin yẹn jáde kí ni ètò táwọn ti ṣe é lẹ̀ fún mẹ̀kúnnù àwọn ọmọ tí wọ́n ń gbé pure water lé lórí tí wọ́n ń kiri ẹ̀pà tí wọ́n ń kiri búrẹ́dì kiri àwọn ọmọ kéékèèké ǹjẹ́ ẹ̀yin rò wípé àwọn òbí tó gbé nǹkan wọ̀nyí lórí àwọn ọmọ wọn ò ní owó wọn ò ní ipá láti gbé ọmọ lọ sílé ìwé òun ni wọ́n fi ń tẹ̀lé ìyá wọn tó ń kiri ọjà kó bá lè ro oúnjẹ jẹ kó bá lè rówó ilé san ìwé ìmígan abẹ́ bíríìjì ni wọ́n ń sùn inú àkúkàràgbá mọ́tò tó ti gorí odó ibẹ̀ ni òbí mi àtàwọn ọmọ ẹ̀ ń sùn ṣùgbọ́n ẹ̀yin ìjọba ǹjẹ́ ẹ̀yin wo gbogbo nǹkan wọ̀nyẹn wípé kẹ́ ẹ tó gbé òfin wọ̀nyí jáde ó yẹ kẹ́ pèsè iṣẹ́ àwọn ìyá wọ̀nyẹn wọ́n á ríṣẹ́ ṣe ẹ pèsè iṣẹ́ àwọn ọmọ wọn tó ti jáde ilé ìwé tó jẹ́ pé àwọn ìyá tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì wọ̀nyí tí wọn ò ní owó àti gba ṣọ́ọ̀bù wọ̀nyí nǹkan tí wọ́n ń tà yẹn òun náà ni wọ́n fi ń bọ́ ọmọ tó ti jáde ilé ìwé o ṣùgbọ́n ẹ̀yin ẹ ronú lọ gbogbo wọn yẹn o wọ́n ti gbé òfin jáde báyìí lẹ́yìn eléyìí tí wọ́n ti sọ yìí báyìí anybody tí wọ́n bá gbé kirikiri ni wọ́n kó wọn lọ nìyẹn ẹ máa gbọ́ o lè takò gbogbo àwa tá a máa ń fi ilé kúnlé tá a máa fi nǹkan kún àwọn ṣọ́ọ̀bù wa níwájú wa ìjọba ìbílẹ̀ Èkó ò fẹ́ mọ́ ó dèwọ̀ ó dàbá ó dàṣẹ. wọn ò fẹ́ ká máa pàtẹ lójú títì ó dèwọ̀ ó ti dàṣẹ o wọn ò fẹ́ ká máa sún ẹ̀sùn iṣu nínú ọjà wa èèwọ̀ ni láàrin ọjà lójú títí ní gbogbo bí nínú Èkó yìí ó ti dàṣẹ àòfẹ́ a fẹ́ kí kó máa kiri ẹ̀ a ò fẹ́ o alábàárù tí ò bá gbé nǹkan kan sínú abọ́ ò gbọ́dọ̀ gbèrú èèwọ̀ ni o. ṣé ti gbọ́ wọ́n ní alábàárù yẹn ni àwọn tí wọ́n ń ṣe alábàárù nínú ọjà wọ́n ní wọn ò gbọ́dọ̀ gbé abọ́ sórí kí wọ́n máa wá kiri ẹ̀ kiri láìsí nǹkan kan nínú ẹ̀ wọ́n ní ó ti dèwọ̀ ó ti di gbogbo ẹ̀ ǹjẹ́ àwọn alábàárù yìí mo ti mú ètò kan wá fún wa nígbà kan ẹ̀yin ènìyàn wa bàbá mi ìṣọ̀kan yorùbá ẹ káàbọ̀ sórí ètò wa mo mú ètò kan wá fún wa nígbà kan gírájúẹ̀tì Lagos State University LASU òun ni ìyá yẹn ti jáde Lagos State University ni ìyá yẹn ti jáde ọmọ ogójì ọdún ó lé márùnún ní ìyá yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá rí wọn ẹ bí àwọn ti pé ọmọ àádọ́rin ọdún ni wọ́n ń ṣe alábàárù nínú ọjà Ọ̀ṣọ́dì àwọn ọmọ tí wọ́n máa ń ṣe prank wọn yẹn àwọn ni wọ́n bá ìyá yẹn pàdé arábìnrin yẹn ni ebi ń pa àwọn kí ìyá yẹn kó ràn òun lọ́wọ́ òun ò ní owó kankan kó ṣáà fún òun anything tó bá ní ìyá yẹn bá gbé owó jáde lọ bá fún wọn pé owó tó wà lọ́wọ́ òun two hundred ló bá fún arábìnrin arábìnrin wa ní à pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí gbọ́sọ̀ òun rí yín tẹ̀ ń gbé ẹrù tẹ̀ tẹ̀lẹ́ nìkan so iṣẹ́ tẹ̀ ń ṣe yìí náà ẹ ti lè ṣe àánú fún òun wọn ní pé ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ìwọ̀nba tóun ní tóun lè fi ṣèrànlọ́wọ́ fẹ́ni òun náà ṣe yẹn ọpẹ́lọpẹ́ nǹkan tí ìyá yẹn ṣe ni wọ́n wá fi bèè lọ́wọ́ ìyá wípé ah iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kí ló bá yín débẹ̀ ni ìyá bá ká àròyé bọlẹ̀ wípé bó ṣe ń wo àwọn yìí graduate làwọn ènìyàn ní irọ́ ni ọ̀nà ní gírájẹ̀tì lé àwọn ìyá ní kan ní ìṣòsílẹ̀ abẹ́ bẹ́ẹ̀dì tí ìyá kó sàtífíkẹ́ẹ̀tì gbogbo ẹ̀ sí wọn lọ kó síta wọ́n ìrí tẹ́ ẹ rí wọn sí ẹ ò lè rí wọn kẹtẹ ní wọn gba ẹ̀gbẹ́ skul kọjá látàrí ìṣẹ́ àti ìyà òun ni wọ́n ti sọ pé wọ́n ti fi òfin sí yẹn báyìí ti gbọ́ wọn ló ti dàbá ó ti dòfin ó ti dèwọ̀ wọn ò gbọ́dọ̀ rí aláàárọ̀ alábàárù tó kàn gbé igbárù sórí mọ́ kirikiri everybody wọ́n ti lọ máa bára wọn ṣe rí kan tá à ń sọ a ní orílẹ̀-èdè yorùbá ò nìkan lọ́nà àbáyọ wọn ò pèsè iṣẹ́ o àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ wọ̀nyẹn náà nínú ọjà alábàárù wọ̀nyẹn wọ́n ń já rìsíptì fún wọn o wọ́n ń gba tíkẹ́ẹ̀tì o one thousand five ìwọ tó o bá ti já kò sáyè fún ẹ àti ṣiṣẹ́ alábàárù ìwọ tó o bá ti já o ò lè ṣiṣẹ́ nínú ọjà àwọn tí wọ́n ń ta pure water wọn yẹn gbogbo wọn ni wọ́n ń já rìsíptì o àwọn owó rìsíptì wọn ibo ló wọlẹ̀ sí àwọn MC Olúọmọ <laughs> àwọn gbogbo ẹ̀ àwọn chairman gbogbo road transport lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń jẹ níbo ni wọ́n sì ti ń ná owó wọ̀nyí agbo eléré àwọn actress and actress <laughs> àwọn ni wọ́n ń ná owó fún àwọn ẹni ẹlẹ́ni owó onírú owó oníyọ̀ owó aláta tí wọ́n gbà nínú ọjà wọ́n máa wá kó lọ sí patí òde ó wà bẹ́ẹ̀ inú ìlú kò sí ọ̀dà kò sí nǹkan kan kò sí ti ọ̀dà wọn ò ṣe dírínéèjì gan pé tí òjò bá ń rọ̀ kó máa ríbi gbà kọjá àwọn tẹ́ ń tẹ̀ka fún àwọn tẹ́ ń dìbò fún nìyẹn ṣe rí nǹkan tí wọ́n ń ṣe wọ́n ti gbé òfin kalẹ̀ báyìí ẹ jẹ́ wọ́n tẹ̀síwájú ó jẹ́ ká máa gbọ́ o gbogbo nǹkan tá a mọ̀ òfin wọn ń pa aláṣẹ wọn sọ kéèfì ti sọ́dọ̀ òfin tí òfin gbọ̀ngàn tó lè takò gbogbo àwa tá a máa ń fi ilé kúnlé tá a máa fi nǹkan kún àwọn ṣọ́ọ̀bù wa níwájú wa ìjọba ìbílẹ̀ Èkó ò fẹ́ mọ́ ó kéèwọ̀ ó dàbá ó dàṣẹ wọn ò fẹ́ ká máa pàtẹ lójú títì ó dèèwọ̀ ó ti dàṣẹ o wọn ò fẹ́ kí wọ́n sọ sunṣu nínú ọjà wa èèwọ̀ ní. èèwọ̀ ní báyìí o. láàárín ìlú nínú ọjà lójú títí ní gbogbo bí nínú Èkó yìí ó ti dàṣẹ ọ̀fẹ́ a fẹ́ kí kó máa kiri ẹ̀ a ò fẹ́ o alábàárù tí ò bá gbé nǹkan kan sínú abọ́ ò gbọ́dọ̀ gbèrú èèwọ̀ ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wọn ló ti dèwọ̀ ẹ bá wa pín ètò yìí kókó gbogbo àwọn ìyá tí wọ́n ń sun iṣu ta nínú ọjà ẹ̀ ń tẹ̀ ń sun bọ̀ọ̀lì wọn ní kò sáyé o ṣe mọ̀ wípé lẹ́nu kan bí ọjọ́ mélòó kan yìí bí iná ṣe ń ṣẹ́yọ nínú ọjà àti ní ọjà ìdúmọ̀tà gbogbo àwọn ọjà wọn yẹn ṣe rí pé iná ń ṣẹ́yọ tí iná bẹ̀rẹ̀ sí í jó àwọn buildings nínú ọjà wọn yẹn ẹ wọ́n ti wá gbé òfin sílẹ̀ báyìí wọ́n ní kò sáyé àti sun bọ̀ọ̀lẹ̀ àbá àti sun iṣu ta nínú ọjà mọ́ o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi ìṣọ̀kan bàbá mi òmeyọ ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi ayọ̀míkú ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n ní no work gbogbo yín pátá ni a kí o no work for the masses other alternative to survive the government and bẹ́ẹ̀ ni ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan kan tí wọ́n ṣe wọn ò gbé ìgbésẹ̀ kankan wípé ó yá o ẹ jẹ́ kí á tẹ̀ pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ o àwọn ìyá wọ̀nyí tí wọ́n ń sunṣu tà tán bá ríṣẹ́ wọn á ṣe àìríṣẹ́ ló mú wọn sunṣu tà nínú ọjà àìsíṣẹ́ ló jẹ́ kí alábàárù wà nínú ọjà kan máa gbẹ́rù sórí gírájúẹ̀tì àwọn tó ń sunṣà tí wọ́n ń tún sun bọ̀lì tà wọ́n dín ìpàkéré wọ̀nyẹn gírájúẹ̀tì ni wọ́n ṣùgbọ́n ilé tí ìjọba fi wò wípé kí ló fa sábà bí àwọn iṣẹ́ wọ̀nyí wọn ò ronú lọ́bẹ̀ o wọ́n ní wọ́n ti bá ní ẹ̀ kò sáyè àti sun ṣúta àti ṣe alábàárò tàbí o wá fi nǹkan kún ilé ẹ níwájú ní ìgboro Èkó wọ́n ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó máa bára ẹ̀ ní kirikiri wọ́n ló ti dèwọ̀ kí ni ìgbésẹ̀ táwọn gbé kí ni nǹkan tí wọ́n ṣe gbogbo àwọn nǹkan yẹn là ń sọ ìjọba Nàìjíríà kò sí ètò kò sí nǹkan kan àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí ará ìlú máa jẹ àǹfààní wọn ò ní ṣe é ṣùgbọ́n wá náà wọ́n gbófin jáde àwọn bá ní kinní kan ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo ilé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń wó báyìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ará àdúgbò yẹn tí wọ́n ké gbàjarè síta wọ́n ní wọ́n fẹ́ ṣe ọ̀nà gbogbo orílẹ̀ ni wọ́n ti ń ṣe ọ̀nà tí wọ́n bá fẹ́ ṣe ọ̀nà ǹjẹ́ ó yẹ kó ti la wípé wọ́n ń pa àwọn ènìyàn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń kú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń fi ọwọ́ ara wọn ń yọ páànù kúrò lórí ilé wọn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí yọ ìṣó lórí ilé wọn látàrí wípé Ṣèyí Mákindé ní òun fẹ́ òun fẹ́ ṣe ọ̀nà kó má bàa wá wó ilé mọ́ wọn lórí wọ́n tètè ya ń yọ àwọn páànù wọn wọ́n ní àwọn ò lè kùnà nǹkan méjì àwọn ò lè kùnà pàdánù búlọ́ọ̀kù káwọn ti pàdánù ìṣó àti àti àti páànù táwọn fi kọ́lé àti pákó wọ́n gbé káfíńtà wá wọ́n bẹ̀rẹ̀ sí í yọ gbogbo kinní wọ̀nyẹn dànù wọ́n ya kó sẹ́gbẹ́ kan bóyá wọ́n á lọ tà wọ́n á fi rẹ́ǹtì ilé ni o nínú òjò ìbẹ̀lẹ̀rù wọn wà àtọmọ àtìyàwó nípínlẹ̀ Ọ̀yọ́ the same thing náà ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé ẹ ti rí àwọn tẹ́ ń dìbò fún ṣùgbọ́n nígbà tó bá wa sọ báyìí wọ́n jókòó wọ́n jókòó gẹ́rẹ́gẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí í gbaṣọ wọ́n ti ń pín aṣọ fún wọn wọ́n ti ń kàmpéè àwọn náà ti ń tẹ́wọ́ gba aṣọ àǹkárá méjì méjì wọ́n ti ń gba àǹkárá ẹ ti rí wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pín aṣọ lé wọn lọ́wọ́ kán bá lè dìbò fún wọn wọ́n ti wá gbàgbé gbogbo kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wípé the same aṣọ yìí ni wọ́n pín fún yín ní ọdún tó kọjá nìkan bí ọdún mẹ́rin sẹ́yìn ọdún mẹ́ta sẹ́yìn bó ṣe ń pín fún yín nìyẹn tó bá ti wá pín aṣọ tán ló ti tán nìyẹn ẹ̀rọ oúnjẹ jẹ ọmọ yín lọ iléèwé kò kàn wọ́n mọ́ àwọn nǹkan tó yẹ kí àwọn ará ìlú máa wò nìyẹn ṣùgbọ́n ah ọlọ́run má jẹ́ kí ìyá báyàn mú o bóyá ìyá ló ti bá wọn lára mú ọlọ́run ló yé kọ́ má tẹ̀ lè ronú wípé ah ẹ ti ti gbé aṣọ ọ̀rọ̀ yín yìí dé ẹ ti ti gbé five thousand ọ̀ràn tẹ máa ń pín yìí dé wọ́n ti ń tẹ́wọ́ ń gbà wọ́n àwọn lẹ́rí tí wọ́n jòkó yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pín aṣọ lé wọn lọ́wọ́ aṣọ one one yard six six yard kí lè fẹ́. òun nìyẹn gbogbo wa pátápátá irú kọ̀ọ̀kan náà ni wọ́n àti ìpínlẹ̀ èkó o àti kogi o àti ondo o àti ọ̀ṣun o lagos state ọ̀yọ́ ni o ìkọ̀ọ̀kan ni gbogbo wọn kò sí ẹyọ kan nínú wọn báyìí tó ṣẹ́pẹ́rẹ́ bọ́n ṣe fẹ́ débẹ̀ kọ́ kówó jẹ kọ́ kówó mu kọ́ ṣáà ti kówó pamọ́ kọ́ lùtì owó àwọn kan táwọn ń ṣe nìyẹn wọ́n wá ní wọ́n ti kó òfin sílẹ̀ báyìí o gbọ́dọ̀ ṣe ti gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kẹjẹ́ kó kọ àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ alábàárò nínú ọjà ní gbogbo ẹ̀ ní ìgboro èkó kọ kó kàn wọ́n lára o wọ́n ní wọn ò fẹ́ anybody tí wọ́n bá mú kirikiri yá nìyẹn ìwọ tó bá ní o lọ ń kiri ọjà láàrin ìgboro èkó ṣùgbọ́n àwọn kí ni wọ́n wá ṣe sílẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí ṣé iṣẹ́ ni wọ́n pèsè ni ṣé iléèwé ni wọ́n ti sọ dọ̀fẹ́ fáwọn ọmọ ni àwọn òbí tí àwọn ọmọ wọn bá wọn ń tajà wọ̀nyí wọ́n á lè kó ọmọ wọn máa lọ iléèwé ṣùgbọ́n nígbà tí ìjọba ò pèsè iléèwé ọ̀fẹ́ àwọn ìyá oníyá. wọ́n ti ṣe. wọ́n yá kó ọmọ wọn tira wọ́n á jọ máa tajà nínú ọjà òun la fi ń sọ fún wa wípé Yorùbá nation is the only solution sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwa gbogbo wa láti mọ yẹn àfi tí wọ́n bá fẹ́ àwọn tó jẹ́ ìka ènìyàn tí wọ́n ń parọ́ nìkan ló kù àwọn nìkan ni wọ́n láwọn ò mọ̀ wípé Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ wọ́n Nàìjíríà kò lè favour àwa ìran Yorùbá wọ́n Nàìjíríà kò lè ran ìran Yorùbá lọ́wọ́ oko ẹrú ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n túbọ̀ ń kó wa ń lọ látàrí ìfọwọ́sowọ́pọ̀ wọ́n so ẹsẹ̀ pọ̀ tí wọ́n ní wọ́n bá mìíye tí àlà ń ṣe bàbá mi wọ́n ní Ṣèyí Mákindé and Ọ̀yọ́ state will pay for the building destroy. àmọ́ ti ṣètò yẹn ètò yẹn ó dẹ̀ mo ti ṣe kí n tó bọ́ sórí live show tá à ń ṣe yìí ó wà nínú youtube channel wa ẹ lọ wo ètò yẹn bàbá mi michael fabanwo ẹ ìwé kóòtù wà wọ́n gba ìwé láti ilé ẹjọ́ kí wọ́n tó lọ wó ilé ẹ asọrọkì àwọn dúpẹ́ onítìrí mi ò tọ ẹ sí orí ibi tá a ti ń ṣètò yìí ni mi bá ṣó ẹ̀ fún yín ó wà lórí youtube channel wa ẹ lọ wo ètò yẹn níbẹ̀ wọ́n gbàwé o wọn ò kàn lọ wó asorọkì àwọn dry nation o ṣèyí mákindé gbàwé o wọ́n ṣó ìwé yẹn níbẹ̀ àwọn ará àdúgbò sì sọ̀rọ̀ wọ́n ṣàlàyé gbogbo bí nǹkan ṣe rí dry nation àwọn ni ọ̀daràn àwọn ni èèyàn burúkú tí wọ́n fẹ́ẹ́ danú ìlú rú wọ́n fẹ́ gbé orúkọ burúkú lé yorùbá nation lórí ni àṣírí wọn ló tú ṣèyí mákindé ó gbàwé ìwé kóòtù wà tí bá sì rí níbi ẹ jẹ́ kí n fi hàn yín ṣùgbọ́n fún àǹfààní àwọn tó tí rí ètò yẹn wà ní inú youtube channel wa mo ti ṣètò yẹn síbẹ̀ ẹ lọ wò ó láti orí youtube channel wa ṣùgbọ́n jẹ́ kí n wo court video yẹn ní bíbá ìbí àmà rí ó wà nínú youtube channel wọn òun leléyìí ṣe ti rí pé mo tẹ̀ ti kọ àṣàkẹ́ sí lórí ẹ ti rí court ìwé ìwé ìwé tí wọ́n gbà nílé ẹjọ́ nìyẹn kí wọ́n tó lọ wó ẹ gbọ́ news yẹn. by suspected Yoruba Nation agitators the Oyo state government is asking residents to immediately report any suspicious act or threatening activity the vicinity to appropriate authorities. ẹ ti rí ṣe wà ń and urban development. fábà ń wo ṣe wà ń bẹ̀ ìwé yẹn ni mo fi hàn yín yẹn wọ́n gbàwé o kí wọ́n tó lọ wọ asórọkì àwọn dry nation o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lọ sí kóòtù ilé ẹjọ́ láti gbàwé kí wọ́n tó lọ wọ asórọkì asórọkì wọn ni wọ́n wó yẹn níbi tí wọ́n kó gbogbo àwọn ohun ìjà olóró sí ṣàwòyí pé wọ́n ti jáde wọ́n ní ẹgẹrẹmì tí owó wà níbi tí wọ́n wò yẹn wọ́n ní gbogbo àwọn nǹkan ọmọ ogun àwọn wọ́n ní ọ̀ríjínà ni wọ́n ní nípa bẹ́ẹ̀ Ṣèyí Mákindé ó máa san owó ẹ̀ àwọn á gbé lọ sí UN àwọn á ṣe gbogbo ẹ̀ ẹ wo àwọn wọ̀nyẹn gbogbo àlá bí àṣírí wọn ṣe tú àti sọ náà tẹ́lẹ̀ bàbá mi Michael Fábáwo mo ti máa ń sọ fún yín tẹ́lẹ̀ mo ní ìyá dúpẹ́ mo ní irọ́ ló gbé sọ́wọ́ mo ní dagboru ni olóṣèlú ló gbéṣẹ́ lé lọ́wọ́ àwọn olóṣèlú ló rán níṣẹ́ wọ́n ń lo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn láti lè má jẹ́ kí á pè fún Yorùbá nation mọ́ táwọn náà sì mọ̀ wípé Yorùbá nation lè tá à ń pè fún yìí fún àǹfààní gbogbo ọmọ Yorùbá ni wọ́n Nàìjíríà ilé táwọn ń ṣe yẹn àǹfààní tara wọn nìkan nǹkan tó máa ṣe àǹfààní fáwọn nìkan òun nìkan ni wọ́n mọ̀ ṣe pé ó ti yàtọ̀ síra wọn àwọn wọ̀nyẹn wọ́n ń jà fún ara wọn ni ṣùgbọ́n yorùbá nation ìran yorùbá nation gbogbo apátápátá ló jọ wà fún wọn nàìjíríà kì í ṣe fún gbogbo wa tó bá wà fún gbogbo wa ni ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé ní ọjọ́ àbámẹ́ta tí wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn miyetti Allah ṣé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí nínú ìlú tí àwọn àgbẹ̀ oúnjẹ wọn ìjọba nàìjíríà kò sétò ààbò kò síṣẹ́ fún ọ̀dọ́ gbogbo nǹkan ló gbówó lórí iná tí a ní fúnra wa fọ́rọ̀ yẹn wà ń bí tó yẹ pé kò tẹ̀ ṣe máa wò wọ́n kẹ́ wá wo bí àwọn àwọn òṣìṣẹ́ nepa àtàrà ìlú bí wọ́n ṣe fìjà ń pẹ́ ẹ̀ta ẹ máa rí obìnrin àtọkùnrin ìyálé ilé tóun àti nepa tí wọ́n á jọ máa jí ẹ̀ṣẹ́ tí wọ́n á jọ máa nọra wọn wọ́n ṣe ń wógi mọ́ra wọn ni wọ́n ń wó pọ́ọ̀tù ilé ọbẹ̀ ni wọ́n ń wó igi ìdáná mọ́ra wọn lórí látàrí bí ìjọba ṣe fi kún owó iná ẹ̀ mélòó ni wọ́n wá múná wá àwọn nepa á sì wá wọ́n á gun òpó wọ́n á fẹ́ ká wáyà lọ ṣe rí pé ìnilára yìí ti wá pọ̀ jù ẹbí lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń rotate ẹ̀ ni wọ́n máa gbọ́ wípé ajíṣafẹ́ street àwọn nọ́níná lẹ́ni ìrẹ́pọ̀dùn street ló máa níná lọ́la wọ́n bá tẹ̀ wá rotate ẹ̀ tó bá wá mú náà yẹn wá ni o tó bá wá mú wá ni o ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ní iná tó yẹ pé àwa fúnra wa la ní wọ́n sì fún àwọn labouring country wọ́n fún wọn níná o Benin ń lo Ghana ń lo o ẹ gan bẹ yẹn ìgbà tí wọ́n dìtẹ̀ gbàjọba ní nìjẹ́ ni bàbá ṣẹ̀ gé iná wọn kí ló wá dé àwa tá a wá ní iná yẹn a ò wá rí iná yẹn lù gbogbo kan tá a ní òun ni wọ́n fi ń jẹ wá níyà ẹ wo ọ̀nà náà ọ̀nà tí Ṣèyí Mákindé náà fẹ́ ṣe báyìí gbogbo nǹkan tí wọ́n fi ṣe ṣé wọ́n fẹ́ lọ kó wa ní China ni níbo ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wà ṣèbí ní orí ilẹ̀ wa náà ti fẹ́ wú gbogbo ẹ̀ jáde ṣèbí lára àwọn nǹkan àlùmọ́nì tá a ní ni ṣùgbọ́n wọ́n máa fi ń ni ará ìlú lára ṣòbojúbò ṣùgbọ́n tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lè tó máa wà fún àwọn eléyìí jẹgúdújẹrá ni wọ́n ọ̀jẹ̀lú ni wọ́n àwọn ò sí fún mẹ̀kúnnù o wọn ò sí fún mẹ̀kúnnù o tara wọn ni wọ́n ń jà fún o òun ló fi ṣe mí láàánú nígbà tá a rí àwọn ọ̀dọ́ táwọn náà tó bá wọn kàǹpéè eh, kí lè dìmọ̀ lè ṣàánú tí wọ́n tò tí wọ́n bá àwọn àwọn olóṣèlú wọn bá wọn kàǹpéè ẹlẹ́ẹ̀kejì ẹ ti ti ń campaign míì fún wọn eléyìí tẹ ṣe síwájú kò sí nǹkan kan tó tó tẹ rí níbẹ̀ kò sáǹfààní tí wọ́n fi ṣe fún yín ẹ ti bá wọn ń jòkó ẹ ti bá wọn ń campaign míì àwọn ọ̀dọ́ ló sì pọ̀jù nínú wọn lórí five thousand ṣé five thousand yẹn báyìí ó wá tán ìṣòro ayé wọn ṣé five thousand yẹn ṣó san owó ilé ṣó san owó ilé. ọ̀nà ọlọ́run bá ti ṣe tiẹ̀ ètò bá jà òwe bá jà òwe bẹ́ẹ̀ ti rí wọn òun la fi ń sọ fún wa wípé yorùbá jẹ́ ká ronú jẹ́ ká jí lójú oorun wa àwọn eléyìí wọ́n fi yín jigbó ni o àwọn olóṣèlú wọ̀nyí kò sí àǹfààní kankan tí wọ́n fẹ́ ṣe fún ọ̀dọ́ tàbí tí wọ́n fẹ́ ṣe fún ará ìlú àwọn fúnrara wọn tí wọ́n nìkan ni wọ́n mọ̀ wọn ò ro tara ìlú o kò sí kan tó kàn wọ́n pẹ̀lú tara ìlú o kò sí kan tó kàn wọ́n pẹ̀lú ti mẹ̀kúnnù ṣe bẹ́ẹ̀ rí wọn àwọn ọ̀dọ́ lẹ rí yẹn àwọn ọ̀dọ́ lẹ ń wò yẹn wọ́n ti pín five thousand lé wọn lọ́wọ́ wọ́n ti pín aṣọ fún wọn lẹ́yìn yẹn tí ayédatiwa bá wá wọlé tán ọmọ máa wá pariwo ebi ń pa wá o ebi ń pa wá o ṣùgbọ́n àwọn sì ti tẹ́wọ́ bá àwọn ti gba five thousand ṣé five thousand yẹn kí ni nǹkan tó fẹ́ tọ́ nínú ìṣòro ayé wọn òun la fi ní yorùbá jẹ́ ká jí lójú oorun wa jẹ́ ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ Elédùmarè á sì ràn wá lọ́wọ́ ẹ ṣé gan ni a ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ àwọn tó bá fẹ́ bá wa pè wọlé tá a bá sì rí ẹ̀yin ènìyàn wa jẹ́ kí a fi àdàgbà ètò tèmi rọ̀ síbì kan tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé ní nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ yorùbá torí pé tẹnitẹni tàkísà nẹta àtàn lẹdùnmọrì àràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹ bá wa pín ètò wa o wọ́n ti ṣe òfin o àbá ti dòfin o àbádòfin ní ìpínlẹ̀ èkó o wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí anybody kó pàtẹ kó sọ pé òun pàtẹ síta mọ́ o wọn ò gbọ́dọ̀ rí anybody kó gbé gbá sórí mọ́ o ìwọ tó bá mọ̀ wípé ó ṣe aláàárù wọn ò gbọ́dọ̀ rí gbá lórí ẹ o gbogbo àwọn òfin wọ̀nyẹn wọn ò gbọ́dọ̀ rí ọmọ kó kiri ọjà tàbí àwọn tí wọ́n ń ṣe àsun wọn ò gbọ́dọ̀ rí ẹnikẹ́ni kó ṣe àsun bóyá ẹ ń sun iṣu àbáwọn tó ń sun bọ̀ọ̀lì láàrin ọjà lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ní gbogbo nǹkan wọ̀nyẹn ló ti dèwọ̀ ní ìgboro èkó àti fi fọ́nrán yẹn hàn wá ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa ń gbà yẹn ẹ lọ wo ètò yìí láti bẹ̀rẹ̀ ẹ máa rí gbogbo àwọn fọ́nrán eléyìí tí a fi hàn wá Elédùmarè á sì ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan ni oníyàn ṣeré ọlọ́bẹ̀ ṣeré tí ẹ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín pátá nìyàn kí níbí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú lórí àwọn ètò wa lọ́lọ́kùnjọ̀kan bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá Elédùmarè á ràn wá lọ́wọ́ ẹ ṣùgbọ́n kí a tó máa lọ jẹ́ kí a kọ áńtẹ́ẹ̀mù orílẹ̀-èdè wa ìyẹn náà ni áńtẹ́ẹ̀mù orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ kí a kọ áńtẹ́ẹ̀mù orílẹ̀-èdè wa kí a tó máa lọ. ṣe gan ni ẹ̀yin olólùfẹ́ wa ire lójú owó ń rí ire létí ń gbọ́ ire lọ́wọ́ máa ń gbámú ire báyìí là ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo àwa là á máa wá o ẹ̀yin là á máa dé bá o ẹni tó bá ní a ò ní wá òun náà ni a ò ní dé bá o ó dìgbà kan náà ká pàdé láyọ̀ ìpàdé wa bí o. ẹ̀yin olólùfẹ́ wa ní orí youtube gbogbo yín pátápátá ni a kí o ẹ má gbàgbé láti bá wa pín ètò wa ní orí facebook ní orí youtube ẹ bá wa pín ètò wa ẹ̀yin tẹ́ bá sì tí bá wa subscribe láti orí youtube ẹ ẹ bá wa subscribe ẹ̀yin olólùfẹ́ wa lórí facebook náà tẹ́ tí bá wa subscribe ẹ bá wa subscribe sí orí youtube channel wa ẹ èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show ní orí youtube ẹ má gbàgbé láti bá wa gbé ọwọ́ lé agogo ìgbàlà yẹn torí pé òun ló máa ta wá lólobó wípé àṣàkẹ́ ti bóde o ó yá ẹ lọ darapọ̀ mọ́ wọn láti wo ètò eléyìí tí wọ́n mú wá fún wa ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ire o ire kàǹkà láyọ̀ o